<coughs> èmi wo mo wò èmi wo mo wò èmi wo mo wò yìí ká mo rí gbọ́ o. Thank you, Father, for this moment. I worship you, Lord, because of God. Olúwa ṣé. Olúwa ṣé. wo mo wò èmi wo mo wo èmi wo mo wò yí gan mo rí bó pé yẹ bàbá o. Thank you, Father, for this money. I worship you, Lord, because of God. Ọlọ́run ẹ o, ọba tá a rí dárí iṣẹ́ ọwọ́ rẹ̀. Kábíyèsí Elédùmarè, ọba tó tó, ọba tó tóbi lọ́ba. Àìkú àti àdìbàjẹ́, ọba mi tó tó fara tìbí òkè. Abánimúlẹ̀ má dání, arúgbó ọjọ́, ajàmájẹ̀bi, ọba mi tí mo máa ń pè lájò. Tó ń yá nínú ilé fún mi, ọba mi tó lọ káàkiri àgbáyé ọba mi tó jáde nílé tí ó sì tọ́ nílé ọba tó péjú sí gbogbo ọlọ́run tó wà níbi gbogbo ọba tó ń ṣohun gbogbo tó mọ ohun gbogbo tó lè ṣohun gbogbo kábíyèsí elédùnmarè mo dúpẹ́ fún yín mo gbé ga lórí ọmọ lórí ayé mi lórí gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé adúgbò ibi tẹ́ ti mú wa ibi tẹ́ mú wa dé ibi tẹ́ mú wa lọ adúpẹ́ pé ìpinnu ọ̀tá kò ní ṣẹlẹ̀ wa lórí orí tèmi tọmọ tàwọn olólùfẹ́ mi ò ní gbàbọ̀dé mo dúpẹ́ gbogbo páńpẹ́ tí ọ̀tá dẹ sílẹ̀ ọ̀tá ló máa mú ọwọ́ ọ̀tá ò ní ká mi gbogbo ọfà tí ọ̀tá dẹ tó ti ta lọ́sàn-án àti lóru á padà sórí gbogbo wọn pátápátá porogodo ẹni bá ní ká kú ló máa kú ẹni bá ní kíbi kú bàbá ní kíbi bá orí wa ò ní gbàbọ̀dé orí ọmọ wa ò ní gbàbọ̀dé orí àwọn olólùfẹ́ wa ò ní gbàbọ̀dé ọlọ́run gbàkóso ayé wa ẹnu mi dọwọ́ rẹ lónìí o olúwa lu ẹnu mi lu ayé mi gbogbo nǹkan gbogbo ohun tó dá mọ́ mi tìrẹ ní ṣe olúwa lò mí o má sọ mí nù nígbà tó bá lò mí tán apẹni tí mi kì í pe ní ṣeré alóni tí kì í lo ní bàjẹ́ ọba tó máa ń lo ní títì máa ń tún ní ṣe ọba mi lò mí kó tú mi ṣe tú mi lọ́mọ ṣe tú ayé mi ṣe tú ayé ọkọ ṣe tú ayé ẹbí ṣe tú ayé àwọn olólùfẹ́ mi ṣe gbogbo àwọn tó fẹ́ wá fẹ́re bàbá tú ayé wọn ṣe tú ayé mi ṣe má lò mí ní àlòpàtì ọlọ́run gbàkóso ayé mi gbogbo àwọn alágbára ìkà ayé ìdánmásákú wọn fẹ́ lò mí wọ́n fẹ́ lò mí lálòpatì ọlọ́run bá mi pa wọ́n tì bí aṣọ tó gbó ẹlẹ́dàá ṣẹ̀dáṣàánú fún mi olúwarò mi ní agbára olúwadìmí ní àmọ̀rè gbogbo àlá ibi àti ìran ibi tí ẹnikẹ́ni lè ti lá sí èmi àtọmọ àtàwọn olólùfẹ́ mi mo sọ bí ọmọ ọlọ́run ikọ̀ elédùnmarè àlá náà ò ní wá sí ìmúṣẹ àlá ibi gbọ́ ò ní ṣẹ lórí mi lórí ọmọ mi gbogbo ẹni fi mí rẹ́ ní kọ̀kọ̀ àbí ní gbangba olúwa fi wọ́n rẹ́ gbogbo ẹni ṣí ogun tì mí olúwa ṣí ogun tì wọ́n ẹni sanwó ẹni gbowó láti máa gbógun ti èmi àtọmọ tí mo bí gbogbo àwọn ẹ̀dá bẹ́ẹ̀ Olúwa ṣí ogun tiwọ ẹlẹ́dàá ṣẹ̀dá gbèjà mi jà gbèjà ọmọ mi jà gbèjà mi olówó orí mi ẹlẹ́dàá mi alágbára gíga alápá jábíjábí ẹkùn ọkọ Fáráò kìnìún ẹ̀yà Júdà gbèjà mi lánàá gbèjà mi ọba tó gbèjà mi lánàá gbèjà mi lónìí gbèjà mi títí ayérayé máa gbèjà ọmọ tó fún mi gbèjà ọmọ olólùfẹ́ mi bẹ́ẹ̀ lórí kò yí padà ọlọ́run gbàkóso ayé mi ọlọ́run tó máa ń gbéniga tẹ́nikẹ́ni ò lè rẹ̀ sílẹ̀ mo fẹ́ ìgbéga látọ̀dọ̀ rẹ olúwa gbémiga má ṣe rẹ̀ mí sílẹ̀ gbogbo àwọn ẹ̀dá ìkà ayé tó fẹ́ rè mí àtọmọ sílẹ̀ ọlọ́run gbàgbára lọ́wọ́ gbogbo wọn pátápátá ẹni tèmi ń pè ní ọ̀rẹ́ tó jẹ́ ọ̀tá ni wọ́n olúwa tú wọn láṣọ gbogbo àwọn tí mo pè ní ọ̀tá tó sì jẹ́ ọ̀rẹ́ ni wọ́n olúwa fi wọ́n wọ̀n mí ọlọ́run mi ò òwèjà kẹrù owó níyà ajàmájẹ̀bi olúwa tú ayé mi ṣe Olúwa gbà mí lẹ̀ lọ́wọ́ ogun ọjọ́ pípẹ́ Olúwa gbà mí lẹ̀ lọ́wọ́ ogun ọkùnrin àti obìnrin Olúwa gbà mí lẹ̀ lọ́wọ́ àwọn fìbí iṣẹ́ olóore Olúwa gbà mí sílẹ̀ tọmọtọmọ ní kó gbà mí o lágbàtàn gbà mí lọ́wọ́ ogun lé gbà mí lọ́wọ́ ogun lé bàbá ogun lé ìyá ogun ìgboro ogun abániṣòwò ogun lé ọkọ ogun bí tá a ti tẹ̀ kọjá rí ogun àwọn tá a mọ̀ ogun àwọn tá a ti ẹ̀ mọ̀ ogun orí Facebook ogun alágbára ayé gbogbo ẹ̀ ní kó bá mi ṣẹ́ tẹ ogun náà rì tẹ ogun ayé mi rì gbé gbogbo ogun ayé mi mì ọlọ́run gbàkóso ayé mi o mo fẹ́ wí lónìí bá mi wí mo fẹ́ dè ó lọ́ba mi dè mo fẹ́ tú ó lọ́ba mi tú èyí tí mo bá sọ lónìí kò ní dè mí kò ní dè ọmọ mi kò ní dè ilé mi kò ní dè àwọn olólùfẹ́ mi <laughs> ọlọ́run gbàkóso gbé agbára wọ̀ mí agbára tó ń ba agbára ayé agbára òkùnkùn ayé jẹ́ agbára tí agbára òkùnkùn ayé ò lè mú agbára tó ń dá ibi padà sórí oníbi tó ń dá ọ̀fà padà sórí ọlọ́fà ó lọ agbára wọ̀ mí o agbára wọ̀ ọmọ mi ọmọ tí mo bí ó gba agbára ẹ̀mí mímọ́ agbagbára tó máa ń ṣe ogun ojú oorun tó ń ṣe ogun oṣó tó ń ṣe ogun àjẹ́ tó ń ṣe ogun emèrè tó ń ṣe ogun àránsí àti àṣàsí tó ń ṣe ogun ewé tó ń ṣe ogun egbò tó ń ṣe ogun àlùjọ̀nù búburú agbára ńlá tí ò lè ṣe dojúkọ fáwọn ìkáyé èmi gbé agbára náà olúwa gbé wọ̀ mí gbé agbára wọ̀ mí gbé agbára wọ̀ mí gbé agbára wọ̀ mí olúwa agbára wọ̀ mí olúwa agbára wọ̀ mí agbára tó máa rin àwọn tàmí ní ìwòwò tó máa faṣọ ògo ńlá wọ̀ mí tó máa faṣọ ògo ńlá wọ̀ mọ́ mi bẹ́ẹ̀ lórí kò yí padà I'm about to speak this morning Father, speak through my mouth. Take total control. Those who have been a blessing to me in one way or the other, Father, bless them. Those who have been a curse, <laughs> judge them, Daddy. Father, fight for me. Fight for my daughter. Those who bless me, Father, bless them. Those who have been enemy to my spirit, soul, and body, Father, be enemy to them. Those who have been fighting my daughter, who suffer my daughter, Father, Lord, <laughs> Father, Lord, fight for my daughter. Fight for my daughter. Fight for my daughter and suffer those who suffer me. Suffer those who suffer my daughter. So shall it be. In Jesus' powerful name we pray. Amen. ẹni tó sọ pé àyíká mi ò ní tòrò pé ayé mi ò ní tòrò ayé ọmọ mi ò ní tòrò àyíká mi ò ní tòrò olúwa mo gbàdúrà fún ẹ̀dá bẹ́ẹ̀ àyíká rẹ̀ ilé rẹ̀ má jò tòrò mọ́ gbogbo tó bá ṣe bá mi dàrú mọ́ lọ́wọ́ confusion látòkè wá olúwa jó balẹ̀ ayé rẹ̀ èmi o ọlọ́run máa tọ́ mi ọlọ́run máa gbàkóso ayé mi fi ìbẹ̀rẹ̀ sókun ayé mi àtọmọ àti gbogbo àwọn olólùfẹ́ mi bẹ́ẹ̀ lórí kò yí padà In Jesus' name I pray. Amen. You are welcome to this platform. Bola Folashade is my name. I heard that attention is needed, okay? <laughs> attention is needed. Um, this, um, the information, I saw it on the media. Nobody called me for that. Um, I have something to say about this um, of recent, like last month, I think July, June or July, K1 was in London, I mean in America. He traveled to America few few months ago. That is clear. But I know there is something going on secretly the Lord showed me many things for the past um, two weeks now. The Lord have been showing me a lot of things, but I keep that to myself. Even the one He showed me today, I keep it to myself. But I'm very sure that a lot of people that and speak if we speak for a lot of people we do a lot of good things to a lot of people but they mean bad they mean i mean evil to us okay they mean evil to us. We, we God, God show it to me. I'm not apart from the spirit of God in me showed them. I'm not a novice and I'm not a fool. I see things, but at times, you know, when you have uh, power of God, when you have the spirit of God, when you are being gifted in some area, some things you may not want to do it according to your flesh, but God will, will permit you to do it. Now, if uh, eh, K1 is in Canada, people will tell you, but you are a Christian, you are a child of God. The faith without work is dead, okay? Everybody, when you have faith in God, you have faith in something, you have to carry the faith, you have to work with the faith to get the good results, okay? I'm going to say this because I know a lot of people study me as a study case study but I'm not they should not use me as a case study they should study those people they need to study okay I know K1 if it's true if K1 is in Canada truly maybe because we have been saying it to the whole world that he's a terrorist I said that. And they want to prove to the world. And I said many things that the other day that a lot of his fans are also committing crime, a lot of bad things. It's not a lie. They cannot love me. Okay? And I cannot deceive myself. For me, what I've said and what the gravity of the things that have happened, and you tell me that I'm going to I'm not going to be fool. You don't understand me. At times we crack joke. At time we crack joke. Okay. They may want him to go to America and play, but I saw the new set of people who visited his, who visited the show he did in America the last time, are not the set of people that normally go to his show. Just to prove me wrong to the Americans and the FBI. All some of his friends, yeah. Do you understand me? He did do, those show. You can see they deliberated, and it's a game. They are playing game, a real monopoly game of life. That will tell you they have been the criminals and the wicked ones. They have been in game for a long time. We know. You understand me? And at times that's why we need to talk. We need to shut up at times because even the government, the people who study the wrong things, they know the right. They know the right to study. They know the right to do, but they decide they decide to do, I mean they decide to do wrong. So nobody could query them because the power after God on this earth, they are our rulers and our power. I mean the powerful ones are the next. They are the next to God, not angel. Okay? Not angel because people always be, respect the the people they see. All right. Now, if K1 is in Canada, Should I tell you the truth? A lot of people that we are playing with, apart from people we are even fighting with. And I'm not I don't start fight with anybody. I cannot even fight. People start fighting with me by disturbing me, my my peace, and by disturbing me, maltreating me before I start I mean I start talking. All right? A lot of people will ask you, you better be careful yourself. You better be careful. Because what you are doing now, be careful. They be warning you. they be warning me. I never call for their problem. They ask me. They look for my trouble. I sit down and when the trouble continue, I need to reply people. And even the chat I did two days ago in the car, the boy they asked to, they mean, they sent to call me. I never said anybody should send anybody to me to call me. But they are looking for trouble. And when they look for my trouble, I will say whatever in my mind. And I'm not even abusing anybody. Nobody should be warning me again that you know that they, be careful, they will kill you. I know any, many people, even K1 here. K1, K1 is not going to America and even coming to this place for good, for peace. It will, even, it will be, they, they, be telling, they will be telling you that it's coming to play for peace. It's not coming for peace. When it go now, in this house when I'm I'm living in this house for for the past four years I'm living in this house. Really, I want to leave. I want to not that I want to leave. Even if I'm not leaving this state, I want to leave. But they don't want me to leave because already like somebody being surrounded, they've been bombarded. For what? I'm I'm not a criminal. I am not a bad. I'm the the bad people they are looking for. I am not one of them. The bad people they are looking for, they know where they can they, they, they can get them. But, the, but some of these people that they hate the truth, they surrounded me as if I'm the criminal they're looking for. They left the criminal walking freely. They left the criminals. The criminals, they give them upper hand. They demote the good one because they believe you have spoken. If people don't look for my trouble, they have not done evil to me. I will not have God to talk to her. I mean, to to to to to to to, to fight or to say anything about them. But they look for my trouble and it it has been long and when people have been looking i mean torture you for long you know that okay you know these people they are after your life you speak they're going to destroy you you don't speak they want to destroy you but god will not allow them to destroy me anybody that plan it and anybody that support anybody to destroy me or to destroy my daughter the person generation to generation they will face war forever they will never know peace their family will never grow old their life will be cut short. Okay? So, I know this. K1 went to America for an assignment is is for for an assignment It is secret but they call it to show you understand me it's coming here also Don't read if this is true if this is true that is in canada right now what is uh, was he doing in canada at the at the time that they are protesting Wasiu Ayinde is not is not out of the people. Is not is also part of the people who who plan the protest. If they are telling you lies, don't stop deceiving yourself. Stop deceiving yourself, and that's why we know that the protest is going to affect some area. It's not going to affect some. It's going to affect some area. It's not going to affect some area. Do you know? Was and Ayinde that lies against me, that said I have a baby. And since all this why I said I want to go. I want to have my movement. I want to have my freedom. I want to have my also money for me to prove some things. But they know that all what they are saying is just what what all of all of them the accusation is just a wrong accusation they just want to torture people and show their muscle and they support evil including let me tell you including to me now including those people who torture me for fun I know that they know the truth. They know the criminal. They just being wicked. They just touch on me because the evil support evil. There's no evil that will not, apart from the ignorant ones, evil will support evil. Okay? Evil will do what? We support evil. I, okay, the other day, I have my passport in embassy now, Nigeria embassy. I paid money, oh. They said they should be maltreating me, oh. They refuse to give me my passport. Oh, it's my money. Oh, and these people I'm talking, Well, see Wasiu Ayinde, as old, as rich, They've, the government of his country has made him rich, and the bad people have made him rich, as rich as as he is. He stole from me. Let him come out and say he has, he has not stole from me. He stole from me, and nobody have, I mean, nobody tell him to to do right Instead of that, you know what they do? They are using the money to sponsor even terrorism on Facebook, to pay money to people to go after me, just to for people to believe that I'm wrong. Àkàìmọye iṣẹ́ burúkú tí Wasiu put in place. Tó bá jẹ́ tòótọ́ ló wá bí. Láti ọ̀sẹ̀ tó kọjá, mo rí every goddamn thing. But kò sí kọ̀ọ̀kan tí èèyàn kọ̀ọ̀kan lè ṣe fún mi tó máa ràn mí. Ìyẹn tó ba fẹ́ kí n kú ìwọ ló máa kú kó ìyà ló máa kú kó òjijì. Àtàwọn tó bá tẹ̀lé àtàwọn tó support ye ẹni to bá fẹ́ kọ́ mọ̀ mí kú aburú ló máa ṣẹlẹ̀ sí yín ẹni tí èmi bá jókòó mi jẹ́jẹ́ when i'm sitting on my own i'm on my own and then you are sending people to me to disturb me anybody doing that lágbára Èdùmàrè àwọn ọmọ ẹ ò ní sinmi láyé ẹnikẹ́ni tó bá rún ẹnikẹ́ni láti dìde ogun sí mi tó bá ní òun gbogbo àwọn èèyàn tí ń bá mọ̀ rí àbí tó bá mi lá máa lò bí ogun gbogbo ayé àtọ̀run máa nira fún ẹni ọ̀run máa fi ara ní ẹ́ tilétilé tọmọtọmọ because gbogbo tó ń ṣe fún mi tọmọtọmọ náà ṣe fún mi do you understand so if Wasiu Ayinde is here maybe he's coming now to come and do show àbí bẹ́ẹ̀ kọ́ also he has a program in Nigeria do you know last Saturday he has a show this Saturday or Sunday he has a show when people are protesting he was having his phone he's having his cruise they are doing party this protest going to destroy some area although they said it's a karma but all this karma that you are doing you are using in people's life to cast curse you know the people who does the evil if you actually want to if karma want to roll if somebody have destroyed some people's uh, country or clinic you know them you just go to straight to them and pick those people who cause the trouble not ti àwọn ọmọ aláìní àtàwọn tó bá wà nílùú lẹ́ẹ̀ má fi cast curse some this protest is going to is affecting some area seriously in Nigeria it's not affecting Could ní affect the Yorùbá náà kò dẹ̀ sọ́jọ́ tán ti protest the last one even the answers. nobody like this this answers. kò they? Ìjẹ̀bú Ogun State where was he? was where came from Wasiu is a he, he, the, the last time he went to America I don't want to talk o oh. Wasiu we are you came if it's true you are here in Canada okay uh -huh. do you know that you you you, you all of you You, I'm not, I know that you ran me up. Oh. You, all of you, you ran me up. But I tell you, eh, mistake ayé yín lẹ ṣe. Ongba, what evil must not happen physically. No evil must happen to me and my daughter. Okay? Because the evil people who killing, who destroying the country, they are not studying them. They are not doing any evil to them. So I'm not anybody's study case. I'm not your study case. Okay? Aha. I complain because you did evil. And anybody to bá ti ṣe burúkú sí I have right to complain. I have right to talk. Okay? And before talking, I give people long rope and I'm not a fool. Show yé yín àbí kò àbí kò yé yín? Ṣó yé yín dáadáa àbí kò yé yín? So Canadian government your lock by Canada tó bá jẹ́ tòótọ́ ni Wàsíù wà ní Canada okay because i complained about him and i re i register before leaving nigeria all the people who offended me i registered them and i complain all this i registered this case to the police the police nigeria police refused to do anything and i believe when you move from one state to the other according to the to the law i moved from ijebu to Lagos they continue you understand me and I move from Nigeria to go to another country. And I need, I have right to also to have my peace and to be protected. Okay? Huh. So, if the law of Nigeria is not working, the United Nations law must work. The law of Nigeria, if it's not working, okay? The one in Canada, it must work in Canada. All right. It's moving now freely. Nigeria, Kuma, I'm not saying I'm going, I'm going to be living in Nigeria, but I want to go to Nigeria. I want to visit Nigeria. And I'm not, you see, I want to visit Nigeria for a reason. Because not only Nigeria, even South Africa, I feel like visiting South Africa also. because they lie. Wasiu lie, the genesis of the problem, that's it. He said, I have a twins. Twins mi o tí mi o lálàrí twins láyé mi. Kéèyàn tiẹ̀ bímọ lójú oorun. Mi ò bímọ bejì lójú oorun débi pé máa bí lójú ayé. And somebody, they've tortured me for this, this big offense, just for because of this nonsense accusation, wrong accusation. And they tortured me, tortured the innocent girl, my daughter. And Wasiu is moving freely. I have, nobody must be warning me that. Be careful. No, no, no, nobody must must tell me that again. Nobody. The other day, tí mo sọ pé, àwọn tó gbowó ní Lekki ta ló gbowó ta ló ń Yes, because I was on my own. Did I treat Lekki case? Because I was on my own. And they are sending in-law that is not asking ọmọ tí mo bí fún wọn wọn ò béèrè ní pé ọmọ yẹn ń kọ́ ṣàlàfíà ni wọ́n wá ní kó lórí burúkú kan àti olórí burúkú tó bẹ̀ wò jẹ́ ń sọ fún ẹ anybody tó bá wù kó bẹ ọmọ yẹn sí mi olórí burúkú mo pè ẹ́ because mi ò mọ̀ ẹ́ bóyá tí n bá mọ ẹni tó jẹ́ bóyá màá fi respect sí bọ́ mi mọ̀ ẹ́ olórí burúkú ló máa jọ lójú mi the hunter of my life the troubler of my life olórí burúkú ni wọ́n jọ wọ́n ń ṣe olóríire the people who have tortured me who stole from me Wasiu kó wá búra sí despite the government of his country make him rich let him come out and swear with all his career and his children pé òun ò jà mí lólè and when you are talking they said he is rich he is dragging somebody that he see kò ní dá fún rich tó misbehave kò bench venture fún ẹni rich tí àwọn aráyé make rich tó misbehave tó máa yéèyàn jẹ òfò lẹ́nu yẹn máa ṣe eléyìí ní olórí ọmọọba is presently in Canada olórí burúkú nìyí ṣé ṣé ṣé ọba Síkírù Adésọ̀nà ọ̀dà Adésọ̀nà tọ̀nà ṣé òun ló bí Wàsíù tẹ̀mí pè lólórí ọmọọba abẹ́ẹ̀kan máa wá ipò agbára kiri tó bọ́ wo jẹ́ ń sọ fún yín jẹ́ ń sọ fún yín lágbára ọlọ́run lágbára ọlọ́run tó dá ayé lágbára ọlọ́run tó dá ayé kò sẹ́ni tó tá a bí sínú ayé yìí tó wá sáyé àti bó ṣe lágbára tó tó máa ju sínú ayé yìí ṣó ti yé bẹ́ẹ̀ yẹn ọlọ́run máa bá agbára Wàsíù jẹ àti gbogbo àwọn tó bá ń tìlẹ́yìn kò sí káwọn èèyàn kan máa sọ fún mi pé èkó onísìn òní ò wá burúkú fún mi mọ́ is the genesis even ọmọ tó wá jà mí lólè orin tí mo ṣe Wàsíù is the genesis the Lord reveal everything to me Wàsíù is the genesis of this problem bó dẹ̀ ṣe máa ń ṣe fún àwọn ènìyàn yẹn gbogbo àwọn èèyàn ní ìgbà tí òṣùpá ṣáìdì tó bá jà gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ bá òṣùpá ṣáìdì ṣeré tó bá pe ṣáìdì òṣùpá sí eré sọ́dílẹ̀ nìkan kan máa ṣe wọ́n àwa ń sọ lẹ́nu ọjọ́ mẹ́ta ìbáyìí ló ṣe kọ́ bẹ̀ ìsí ẹ̀ tó bá fẹ́ pa èèyàn mẹ́wàá ní Canada Wàsíù Àyìndé ọ̀ṣọ́ ó ń pa èèyàn bẹ́ẹ̀ ni mo sọ Wàsíù is a killer ìgbà tó wọ Ìjẹ̀bú Òde yẹn mo sọ wọn ló wà ní Canada ń sìn Wasiu Ayinde i'm saying it is a terrorist ìwọ wo ló ń rẹ́rìn ó ń ṣí ere ní ṣé tó ń pààyàn máa sọ fún ẹ pé òun pààyàn ní Wasiu Ayinde ń pa èèyàn with experience mo rí pẹ̀lú ẹ̀ apààyàn ní Wasiu is a diabolic man He's a spiritual i mean is is a diabolic occultic person ní Wasiu occultic person let me tell you different way of killing people táwọn èèyàn ń lò láti pa èèyàn ó ń sa ìsàsí sí èèyàn ìgbà tí wàá sí ń bọ̀ níbí Go, go, ogun oríṣiríṣi ló ti put in place kó tó wá bí oríṣiríṣi agbára òkùnkùn ti put in place tí èèyàn bá ń sà tó bá ń pa irọ́ mọ́yàn tí èèyàn torí wọ́n máa blackmailer ṣé mi blackmail Wàsíù mi ò lè sọ ẹni group àwọn politicians Nigeria, especially ẹnu àwọn ọmọ APC mo ti gbọ́ pé wọ́n máa ń blackmail èèyàn tó bá fẹ́ ba ayé èèyàn jẹ́ yes in fact mi ò mọ̀ ń gbà yẹn so tó máa ń sọ pé blackmail là wà wọ́n wà dáadáa politician ló ní Nigeria politician má jẹ́ dárúkọ other politician Nigeria politician especially APC ló ní ló ní blackmailing ẹ má bínú o tó bá the truth must be told apc o pdp kò sí tó kàn mí pẹ̀lú any party but i'm saying the truth now nothing but the truth wasi is in canada wasi is a killer why do you allow killer to be moving around he went to america the other time nobody all the people who attended his party the, the original destroyer that destroyed people's country they are not they didn't attend that day for people it's just a it's just a cajole just a tactics for people for DME, the EAME, eh, e, eh, FBI, and the government not to actually think that may, maybe they should think that we are lying against him. Yeah, that is it. It's a game. But they will do the evil secretly. Yeah. They will do What you do evil. And Thomas bá tí n bá go? mọ́ Wasiu God God Ọlọ́run Wasiu is an evil doer. Kò ń ṣe èmi ló máa kọ́kọ́ ṣe ó ti máa ń ṣe fáwọn èèyàn ó ń ṣe ìkà Wàsíù ń pa èèyàn tí ìbá jẹ́ pé ẹnu ká lẹ́nu ọjọ́ mẹ́ta ìbọn tí ẹ mọ̀ kan tágbára èéfín lọ sókè ní pé APC ló rìn ìrúlù Nàìjíríà àná tó dẹ̀ ń rúlù náà dẹ́ni tó tọ́ fún yín godfather ẹ̀ ni President Bola Ahmed Tinubu is a godfather to Wàsíù Àyìndé. Do you understand? kò ń ṣe rọ́ is a godfather to Wàsíù Àyìndé They've been together in fact i don't want to tell story mi o i'm not here to tell story fúnra you know, ló sọ lórí media the cases everywhere is here the case and all the people supporting right now tó sì president Bola metinobu, they are Wasiu's friends they some of them they have been together I mean, wọn gan ló gbé lọ president yẹn tó di nǹkan lẹ́ni iṣẹ́ tán ni kò máa ṣe secret jọ secret secret killing tó ń ṣe káàkiri Wàsíù ń pa èèyàn Wàsíù is a killer secret iṣẹ́ tó ní kó máa ṣe káàkiri ló ń kiri yẹn so in some people here if you are believing that the person you supposed to protect and guide and love and protect me you are you are this you are you are suffering me and you are protecting the criminals then you will see it in future what is my business. they will deceive you all gbogbo nǹkan tó máa ní wọ́n fẹ́ fún yín gan wọn ò lè fún yín ní anything wọ́n máa tún destroy yín ni okay Wàsíù láì ọ gbogbo ìjà àti etí àwọn PDP náà tọ́lá àwọn PDP náà ránṣẹ́ wá síbí pé kí wọ́n wá destroy ara wọn gbogbo wọn ní mú mọ̀ àmọ́ hate àwọn politician o nísìnyí they are criminal in fact let me kì í ṣe gbogbo politician mi sọ when i'm talking about politician if you are america you are canada you are russia i'm not talking about you i'm talking about nigeria o so nobody should be fighting me and see me like she's a she's a less privileged and then take advantage of me okay. and take advantage uh, advantage of me. I'm not talking about any country politicians. Oh. I'm talking about my country politicians. So nobody must take advantage of me and say now because I'm talking about politician, she's rude. I'm not talking to Canada politician. Oh. I'm not talking to America politician. Oh. Eh, because I'm talking about my Nigeria country now. Oh. And Nigeria, somebody who have offended me, oh, who have dared with me, oh, who have done evil to me, oh, and my daughter, oh. Ha. And you didn't save me, oh. You didn't protect me, oh. You didn't guide me. You support them, oh. So now I'm not talking to politicians of Canada or America, oh. I'm talking to Nigeria politicians, and I can repeat myself again and again. They are demonic. So get me clear. Because when I talk now, they start saying she's abusing politicians, she's rude, she's mean, she's this, she's that. I'm not talking to Canada. I'm not talking to America. I'm talking to Nigeria. And if anybody, thousand of people, they are talking on media. If you want to quote me for this, you want to suffer me for this, you go and quote everybody who have been condemning, who have been saying their mind. Go and quote them. Go and deal with them. Don't deal with me because I'm a left I'm a less privilege, okay? And don't study me. I'm not a study case. Study what you need to study. I'm not your study case. I'm not your problem. In my country, I'll never be a problem. Here, wherever I live, I'll never be a problem to them. In, in Canada here, I'll never be a problem. You know problem? Problem are those people who came to destroy, who came to steal. Okay? Who came to do bad things to people in the system. I'm saving life. I'm not destroying life. So, people who are saving life, should be saved. People who are destroying life should be destroyed. So I heard that Wasiu is in Canada. This is my warning. Nothing must happen to me and my daughter. The lady in my house here, I will mention her name authoritatively. Let her cut it. I've shown her many times. I never call for her friendship. The trouble I face in this house also, even from anybody, the place wasn't like that before. But I was just speaking and telling, giving testimony about people around me that they are good. They turn all of them to bad. If for you, if you are now in Canada or you are in Canada, you are maybe you are representing or you are America, you are on my platform, maybe you visited. Eh, I want to tell you, if I call somebody be some people a terrorist? Why do you want to doubt me? People who can easily turn all your friends to your enemy. Who can turn people who want to be good in life and turn them to bad. What what what what, what are they? Who are they? What what are they? People turning good people, good things to bad things. Who are they? Kí one. What, what, what is the work of terrorists they are killing to destroy things? Tell me, what are they? Now, tell somebody in this house. The one that collected 1,000 from my daughter said Bitcoin, she want to sell Bitcoin. I said, I'm not interested. I don't normally buy Bitcoin. I don't do things that is not legal. Illegitimate business, that's my business. I mean, that is not any legitimate business is not my business legitimate is my business anything that is not legit I don't involve I don't like it it may give people money I don't like it I want my peace and I love my daughter and that is why I'm not involving myself in things that can take my peace away I as much as I I know myself I say nothing but the truth. And I don't call for the problem of all these people. I'm on my own when they came. And when somebody say, I don't want problem. I don't want your problem. You leave that person alone. And then when they look for my trouble, when I give it back to them just little, then they will be reading. Yeah, she said this about this. I'm fucking what? The people who kill it, who gave them the license to be killing when I'm not a criminal, when I'm not a steal, I'm not a, I'm not a terrorist. I only exposing people who are done, done, done the, who are there with me. The people who are jack police in Nigeria that you report to police, a case to police, they will never allow any police to attend to you. Are those people a good people in the system? To the level I travel abroad, they are jack people That supposed to treat me nice and listen to innocent, and they supported them. What do you think they are? What, what do you think? What do you think? Kí lẹ rò The bad people, they cannot turn things good. They will turn it bad. No matter how you may believe you are strong, they know what they can use in turning you to evil. They have turned a lot of people to evil. Like that woman in the beginning, she she she approached me that she's selling things. And I help her to part I mean I help her to do the free adverts on my platform. And I said she show her face. And I'm very, very glad. I'm very, very sure a lot of people in power in Nigeria also. I I God revealed it to me. They patronize that lady for that water one thing like that she she said she's selling there for those who are sick who have uh, cancer who have this when you are taking your medication you can still be using it a lot of them they order it it's working for them but after working for them they hijack the lady instead of the lady to to actually be if it's not being grateful to just leave me on my own she been a trouble to me today i'm telling you today she's a trouble After doing that, helping her, she never patronized me once. I show her most of the things I buy in liquidation that I used to buy in the shop to sell. I don't steal. Even at time when I have things to sell on the media, they will say, yeah, we don't like people who spend the credit card. I don't steal like you if you're a thief. Okay? I don't do it. I don't have the charisma. Okay? And I don't want to study even more than my capacity. They pay become more become débi pé màmá aṣọ ti yé bẹ́ẹ̀ yẹn now after that time this lady again gbogbo ohun tó ṣe yẹn mi it's not that I cannot be angry she when, when I'm as I'm talking now she may be under my platform now when I'm going out she can see me and greet me at time when I lie I answer her at time I, I when she at time I don't answer with my good mind she greeted me and I say hello How come, how far about the money you collected for my daughter? Do you understand me? You know what they are telling this lady? Of recent two days ago. I'm telling you, I, I, I want you to understand me. I call her, I say, what about the money? Because they say my daughter should send the, the, the ID, my daughter ID and everything. I send it to them. There's those people, they say they are in America. I send the ID to, to them. My daughter sent it. They said they want to refund. That's about two months ago. When they said they, they come, you know, they just shut down. I think the America also see to them, you know. We are helping. But the fraudster and the people who involve, they will hate me definitely. But let me tell you, if they don't collect that from my daughter, and what that the money that that's my the money my daughter have at that moment, and I know that that time I have that money, I just say, let me give my daughter this money because I don't know when I'm going to have another one. So you may she may need some things. And already they killed her father. Let me take care of this baby. And this person used system to collect this money from my, my daughter. Okay. Pay this money. They said you are exposing people. If this lady that I've never come to tell me about this their fraud something, a crypto me a Bitcoin or it. Will they stop them today? It's possible they don't have problem. And that's why when I tell you I don't want to be a partaker of any of your trouble, don't give me trouble so that I will not give it back to you. The little I will send to you, it will be like a poison to you. Full measure, press down, shake it together, running over. It will be explode. The little word, the muscle, it will give you a balancing problem. Okay? Now, This lady, the moment I help her that day, a lot of Nigerians, they call her the influencer. They busy talking to her. She have a lot of Nigerian friends. The case, the crypto and the Bitcoin she's making today, that also she uses them to collect money from her daughter, Nigeria are involved. Nigeria are part of the things because the head office ó ló wà níbì one ó wà ní it's not my business if they never come around my daughter they calling her mistakenly for her that day I noticed her that she started misbehaving you that approach me and the next day two days later she started misbehaving I said come in tell me what happened somebody call you he said yes some people call me they say you should not talk to her she be careful about her I don't want to be involved in anything I said, what? Did I call you before? You've been in my house. We've been living together for like one year plus. You said I we met on the elevator. Hello, good morning. I go my way. I don't make friend. I don't I'm not proud, but I don't know you. I don't want you. I, I, if I say hello to you, if I don't make friend with you, that means I'm fighting you. I don't fight. But at the same time, if you want to give me fight, I tell God to fight you spiritually, and I will also tell God I will also speak with my mouth. I'll fight with my mouth. She said some people. And then I, I, I, stay away. Since that time, I saw myself I also avoiding her. Because already said some people warn her not to be friend with me. And I never called to be a friend with you. You came to me, you said you are selling one of your, your products that is good for people. And I help you to advertise it freely on my platform. Under my platform, I know a lot of people who bought from her. They never call me. Me, I said they should call me. But instead of they call her direct. And I'm not angry about that. She be she became rich, okay. Yes, she be okay. She she became rich and okay. Before they introduce another crypto business to her again. and she started telling me hey bala, you can make money serious money on this I said me I don't like mo making money quickly like that if they give me the money I'm making money on my business but you see I don't want to do things that they tell you how did you get to this thing I love quick money but not not criminal money not fraud money not to the detriment of others she talked to me telling me stories before I agree. But the story is this. Some people are jacker. And they are telling her to be playing, to start playing that on my um, intelligence. On Sunday, I call her, I say, please, I need that money. Because for like two months now, they said my daughter should send her ID. She send her ID. Send everything. Why are they not giving my daughter? There were they are not yet sending money. I said, I'm going to say it again online. You. Oh. She sent me message. She said, you know what? Even when you go online to say it, nothing will happen. She's from Haiti, but she's a Canadian. She said even when you go to online and say it, nothing will happen. Because the mafias, they've involved in her. They've involved. I'm promising her that let her shout, nothing will happen. Because the criminal will never be, nothing will happen to the criminal. The crime are being protected. The criminals are being protected. That's what I. It's like the criminal now are being protected all over the world. Don't let me say all over the world. Maybe the even in this vicinity. Yeah. They are being protected. She said nothing will happen even when you go and stay it online. The criminals are being protected. But the people, I'm just telling you what is happening here. And let me tell you, this person It's not it's possible it's not like this before. But Nigerians and these wicked souls that we are talking about, they are always the behind all this sin. The sin, the corruption, the fraud, the killing, the terrorism, the bad bad things. Tell me, this woman now, she became legion. She having boldness that when you come on social media to say nothing will happen, She have courage. She have, and she, they know that what they are doing is is a fraud, serious fraud. I'm just talking now. And she said, I don't know why yours is just too long like this for you to collect, to pay. Because my brother-in-law, my son friend, my son also collected his own after some weeks. Because some people said, I will only shout nothing will happen. To me, excuse me, Canada government, Canada police, I see many things. Are you protecting? Are you, is, I mean, I can see that some people are being protected. Some fraudsters. She said to me, I have the message on my phone. It's, even though you go to media, you see anything, nothing can be done. But I'm telling you, this Canadian woman before, She's not like that. The people I was complaining about, the same set of people are the one behind it. The moment I showed her on the media, they started talking. I mean, they started calling her and they became friends. She started making money from them. And instead, of, I, um, I wasn't making money. The, the money they stole from me, they never paid for, for it. They never returned it. The now people now making money on my name, on destroying me. My, my no, they will not be able to destroy me. Mean they want to destroy me. They pay money for people just to help them. In this house I live, a lot of game have been going around me, around my daughter. There was a day in this house, I came out, I called my landlord then. I said I woke up and I found my house my room, I mean, the door of my house was open and I locked it when I was at to sleep. Another day, I was coming when I'm coming to this house. The door was like hard. Somebody like they try to open this door. Somebody have opened these doors. And that day when I come in, the little camera I got was somehow, you know, a lot of things is happening around me. I mean, I'm talking, they say, nothing will be done. Are you trying to? When I tell you somebody is this you don't need to fight me you need to investigate the person but you busy studying me they say I got twins twins that I never have in my life if I have baby do you think I will not love it I love children even this one I have I pray before I I I waited on the Lord for years before I have I, I was before I was con conceived I mean before I was conceived and I visited a lot of gynae doctor. I suffered. Even for my bigness today, like the way I was a little bit big, it's also part of it because I take a lot of fertility drugs that also result to my bigness. I'm not so thin, but I resort. So when people say, go and diet, go and do this, you understand me? So I go through many pains like that to have my things and somebody i will now have a child twins and somebody will now say you giving twins to somebody i don't even understand or you just want to you just want to suffer me innocent child innocent woman anyway i'm just i just bang into that lady's story she's telling me just like the way nigeria used to say that if i kill you if the kudos criminal they tell you nothing will happen for you to know they are also boasting like that in Quebec, in Canada system, that nothing will happen. You don't know now that you are having, you have, you have already some legions, some people they have created for you that are going, that the resort going to eat for you less than five years. Yes. When somebody committing crime and is telling you boldly that nothing will happen, what is the meaning? He's telling you that those people, some people are involved with this. They are also in power. They are also strong. They are the one that control authority. That is the meaning. You cannot do damn. You cannot do nyan shit. Now, okay, one is in Canada. How many enemy now do we have? How many enemy? How many enemy? They are turning everybody around. Because that day I said, oh, this lady, I'm the one that said it to my mom. I said she's a nice lady. She's not nice to me. But I always, ask to high people. I always honor them. I said she parked close to, we have my garage, I mean, my parking space, I mean, space. Parking lot is near me. It's my neighbor in my parking, in parking, uh, lots where we park in the garage. I don't know. I think he live above. Um, I don't know his flat up to date. But he live here. But he bought the house himself. When they see people, the set of people who use my son against me, Wasi is part of it. Is the genesis of it. And I'm telling you, Nigeria government, Canadian government, America, you believe it or not, Wasiu Ayinde and these people I mentioned, they are terrorists. Simple as that. They kill anybody that kill, that destroy people. You know, let me tell you something. According to the people, the places that the terrorists have attacked that we saw in news, that is not easy. When they are planning secretly, do you see them outside? Until they attack, you, you know that they are evil. Do you know? People turning bad good people to bad people. They are changing people around you to they will be telling you the evil, I mean, influence, bad energy. Which energy? Is there's no bad energy. They are the bad energy. The terrorists are bad energy. The people who killing people openly and secretly, they are bad energy. The armed robbers, they are bad energies. The people who stole from people's system, jí mọ́tò gbé gbogbo They are bad energy. Small time they will tell you, we have this bad energy, all this bad energy. No bad energy around me. They are bad energy. Don't let anybody brainwash you. That the bad people we are complaining about the bad people. Eh? Shebi was you Wasiu Ayinde said that I got twins. And I did have twins. And I want to prove myself to the whole world. Even the person in South Africa that they said is twin. Okay, let me go and look for the person mo dẹ̀ mọ̀ pé ó máa ti lọ wá ẹni yẹn gan wọ́n lè ti sọ pé kán lọ bá wọn wá wọ́n ṣe máa ṣe DNA secretly because kò sí nǹkan táwọn mafia yóò lè ṣe Wasiu is a mafia senior mafia precisely senior mafia senior mafia is a terrorist ṣe gbọ́ you see anybody tó bá ti ṣe ìkà you know them just go straight and pick them and destroy them and let peace reign i'm not the one that mi ò ṣe burúkú mi ò pààyàn rí mi ò jalè rí mi ò ṣe burúkú ọmọ mi why did they collect my my daughter data Nigeria Canada government you must sit to this woman they must pay the money o because they cannot collect my daughter data and then hold the money and then why did they collect the data alòun kẹdẹrẹ He said they have paid his son and his friend's son money. Why are they not paying this? And she's boasting to me that nothing will be done. When Wasiu came in now, when he wasn't here, a lot of trouble was here. He came around now. Nothing must happen to me and my daughter. Oh. Nothing. Because I know that many people have entered this my flat without my consent. A lot of game have been playing around me. They have sent a lot of people to this place, even to destroy us. Why are you looking at them? I'm challenging you, those of you who supposed to have protected me. Why are you disturbing me instead of, why are you not fighting for me instead of fighting for the criminals, supporting and protecting the criminals? Why? Is a, is a question. It's a question. Do you think Fasi is not part of the people who sending that lady? Do you think? When I started talking, mo ti sọ̀rọ̀ President Bola Ahmed Tinubu rí, mo dẹ̀ ni mo need attention wọn náà gbà torí pé wọ́n forúkọ wọn ṣe oríṣiríṣi. Wọ́n ṣe ọ̀rọ̀ tí mo sọ ń sìn ọ̀rọ̀ tí mo sọ mi ò tí ì kọjá àyè mi. And in this case, they killed the father of my baby over this issue. What are the criminals still looking for? And why is it the government that's supposed to protect me and save me and my daughter from this nonsense and bullshit? To me, why are they supporting the criminals? To me, it's like they are supporting the criminals. Why? What happened? And the other story I told, the, the other day, I said, ẹni tó nileki gbowó epo It's, it's a simple mathematics that those people who collected money they should go and be asking them for money did they vote to me did I collect money of Lekki did they give me money they stole my money they didn't give money and they be sending bastard olórí burúkú ọmọ àlè pé àwọn olòṣì kan kọ́ máa béèrè owó lọ́wọ́ mi and I said, go and meet those people who collected money ṣé mo ti kọjá àyè mi mo ti kọ ṣé mo sọ̀rọ̀ kọjá ẹnu mi wọ́n tá máa wọ́n nù mí pé ṣọ́ra ẹ ẹni tó ń sọ̀rọ̀ sí i ó pa ẹni ṣé mo mẹ́ni tí mò ń ni mi ò mẹ́ni tó ń gbogbo òṣìyẹn tí bá ní mo mọ irọ́ mo pa ẹ̀yin tẹ́ ẹ̀ mọ́. àwọn tí mo kọ̀ mọ̀ náà ni pé Wàsíù Àyìndé o mo promote olórin o olórin yẹn bàjá ńgbà yẹn o ẹni tó bá dẹ̀ ti bàjá ńgbà yẹn gbogbo àwọn ìgbà ìgbà tó ṣùpá bàjá náà gbogbo àwọn tó bá pè òṣùpá sí patí báyìí bí pé kíyàwó wọn ṣọkú bí kẹ́nìkan déédéé ṣọkú kán yẹ patí yẹn bó ṣe ń ṣẹlẹ̀ ní. even ìgbà tí bàbá sàn nìkan tí ò tiẹ̀ bá wà sí ìjà ó lọ sí tó bá ti pe bàbá sàn ní gbogbo ẹni tó bá ti pe sàn ní báyìí nígbà yẹn ó máa ní problem after some days ni bẹ́ẹ̀ ni bí gbé kánjọ́ ọmọ gbé ṣọ́ọ̀ṣì wọn tí ó bá jẹ́ pé báyà sàn ní ní tí tóbi rẹ̀ gbé ló pè ńgbà yẹn sàn ní àdè ló pè ńgbà tí bàbá sàn tóbi rẹ̀ tó kú tó bá jẹ́ wàsíù ló pè kó ọ̀ níjọ́ ọmọ gbé ṣọ́ọ̀ṣì ẹ̀ wọn ò ní jí ọmọ gbé títí dòní àmọ́ bí tọ́mọ wọlé sí bọ́mọdé ṣe ń kú làgbà ń kú lórí àwọn kìíní kí wá ni wọ́n what are they because they say they lying against them they destroying their name they blackmailing them they are nin nin nin what are they tell me o oh. people killing openly and secretly what are they and they want to hijack Canada system i'm telling you now if they hijack you if anything happen to you in future mo lè ti kúrò ń bí o mo lè ti darúgbó kí n ti lọ o mo sọ fún yín o mo wí fún yín tó o ṣùgbọ́n ọ̀nà sójà ni o but him at time when God send ọ̀nà sójà to you He just want to save you ọ̀nà sójà e because he love you maybe you have loved what the good deed you have done to innocent people if unknown soldier just arrive in your country and saving life say no to killing say no to this say no to that is because of the love you have touched you have done good where you don't know àbí or no soldier don't appear unknowingly that's angel they call the angel áńgẹ́lì lèmi tí a rán láti gbé lórí ilẹ̀ pípẹ́ pípẹ́ mo dẹ̀ máa pẹ́ lórí ilẹ̀ ní ìníkú lọ́mọdé wọ́n lè fara ni mí wọ́n lè ta ọfà lọ́sàn-án àbí lóru kò ní wọlé ara ọlọ́run ló máa ma wọlé sí i lágbára ìdùnmọ̀rẹ́ kò ní wọlé sára mi torí mélòó lára mi gangan just look at all these wicked souls designer gbogbo orúkọ ọ̀rọ̀ tí this thing what what i'm explaining this morning now it's ó ti ta bá pdp ó ti a lot of wicked souls a criminal somebody will collect your money i will tell you if you go and explain on social media to the government even comment, they will not going to do anything nothing will happen the person in my house saying that Do you know a lot of games they've turned them to play around me? What for? Why? see, let me tell you something. I'm not blaming people for making mistake. But mistake is something you can correct. Okay? Mistakes supposed to be a thing that um, I must not continue. Because even in the creation, I mean, in the creating, in the beginning of this world, according to Bible, it said God created heaven and earth And uh, in that before the light was being created, darkness was appear before the time. And the darkness today we call it wicked souls, wicked evil, this and that and that. The Lord see now realize that the darkness can be dangerous to people who are careless, who don't know that there's going to be, I mean, it can be dangerous to some people who are not so much clever, who don't have double mind. He said, let there be light. And there was light. The mistake that appeared in the first instance was being corrected by bringing light. So choose whatever you like, okay? So mistake can occur. And that's why whatever we call mistakes is a thing that happened in the first in the first place that's supposed to happen maybe after the first or in the end. But it happened in the beginning. You understand me? It's called mistake. And they always um, a correction for that, okay? In the beginning, when I start talking, maybe I'm speaking my language. You can see I start speaking English because of people who don't understand and for people to interpret my words to them very well. I mean, not to interpret it wrongly again. That's why I speak it, I start speaking English, you know. When I was speaking my language, maybe people don't understand. Now I'm I'm trying to explain things, and you have studied me for long. People have studied me for long. By now, I should be compensated. I should be honored. I should be I should have my peace. I should be the correction should be made, you know but i noticed that there's no correction instead of that people still boasting they still want to humble you under some things that are nasty that are bad things you understand and whatever you are doing continuously is no longer a mistake that's why they call it if it's evil that is evil deed If it's good, it's good deed. Because it happened many times, many years, repeating themselves. It's no longer evil deed. I mean, it's no longer mistake. It's evil deed, planned to do, purposely and deliberately to practice. Please, I'm begging in the name of God, was you idea? said a lot of shams before coming to Canada he have all ta ibi tó oríṣiríṣi nǹkan kò sí nǹkan ó níbì kan tó ń gbé orúkọ mi sí àtàwọn aráalé àti gbogbo wọn ọkọtí pìpù wọn yẹn mo rí ibì kan níbì kan nínú wọn lọ ṣí nǹkan kan kúrò ó ti yé orí yín lẹ fi sí kì í ṣe orí mi torí àwòrán lẹ gbé síbẹ̀ gbogbo nǹkan tẹ gbé sílẹ̀ yẹn ọmọlágidi yẹn kì í ṣe ẹ̀mí àwọn gbogbo nǹkan tẹ́ ṣe it's not for me ọlọ́run mọ̀ọ́mọ̀ dá mi ní ẹnìkan tí ò jẹ ọlá láti ilẹ̀ ọlọ́lá ló bí mi ò tó bá wà láyé ọlọ́lá ni bàbá mi bàbá tó bẹ́ẹ̀ dá mi sáyé náà ọlọ́lá náà ni ṣùgbọ́n ìyẹn kọ́ la fi ń boast ó ti yé bẹ́ẹ̀ ṣùgbọ́n mi ò jẹ ọlá yẹn ọlọ́run mọ̀ pé mo máa kọjá láwọn ibì kan kó ba lè rọrùn fún mi nígbà náà ó dá mi ní rugged When I'm feeling pain, I'm still rugged. When I'm sick at times, I'm still rugged. When things is not going through, not going well, I still rugged, I smile. But now, one jar Nigeria, Wasiu is leaving Nigeria. You think Nigeria, Wasiu is not part of the plan now, those. Uh, <sniffs> the the ẹ kí ni wọ́n ṣe ń sìn protest wọ́n ṣe ń sìn kò ní affect yorùbá kò ní affect yíbo haúsá nìkan ló máa affect. tí ìbá sọ pé kò ní affect yorùbá ń sìn wọ́n lè fẹ́ ṣe nǹkan kan kán bá lè sọ pé ó ti get wọn kò ní affect nítorí pé wọ́n believe pé wọ́n sọ nǹkan kan ní karma is role karma ni wọ́n sọ ẹjọ́ ìyá tẹ́ fi jẹ mí kí ni mo ṣe fún yín tí karma fi wá sọ́dọ̀ mi tẹ́ fi fìyà jẹ kí ni karma yẹn kí ni mo ṣe fún yín ni mo béèrè ni you lie against people you use your mental illness to just to disturb people ẹ jọ kí ni mo ṣe fún yín. Wasiu Ayinde in Canada doing what when the country is not is not sweet what is he doing here Is going to help Canada system what is the benefit ó do you know how many children of Wasiu Ayinde that Canada is helping to train how many Nigeria children how many Canadian student children in Nigeria Nigeria is training for them do you know how many children that Canada that and Ayinde children that Canada have raised American race the London race Germany race all over the world race even Kotonu raise children for Wasiu Fẹ́mi àti Damilola yẹn Kotonu ló raise wọn how many children of Canada here raising Nigeria is raising for Canada children that the Nigeria is raising for them what is it coming to do it's a question to come on the the people here they are going to engineer some people in that inside this system again if you care is not taken out some people be dying they be assassinating people they left America that day the assassination take place you think that they fear all of you I say I want to come to Nigeria You be bossy. if I say anybody tabani kama wá sí Muritala ẹni dé Muritala but you become be going around to be the some people system sharpshooter the other day they are giving you award award of what what did you do to Nigeria that they are giving you award during the the, the other regime of Buhari they give and they award award wípé ó ṣe that what that he did what he destroyed people for him he helped them to sue me to court systematically he'll be acting under the system he'll be acting under the system they will use another woman to front it they are bought in the game what is what Wasiu coming to do when the country is not good okay the anointing that is upon the Canada you want it it will flow to you soon shebi those of you who supposed to block evil now it will flow to you you will see <laughs> They will engineer all your people to you against you now. Your system, they will spoil it systematically. You could come and see me. Did you see anybody? Anybody around me, they, they wọ́n máa separate wa. But ẹnìkan, wọn lè ya èmi àti Ọlọ́run, wọn lè ya lágbára Ọlọ́run. Ọlọ́run dẹ̀ ní fún wọn lágbára láti ya èmi àti ọmọ mi. Lágbára Ọlọ́run. Láti láti separate wọ́n ṣe separate èmi àti Ṣọlá. Ọlọ́run ò ní fún àwọn ọ̀tá ẹ̀ ní agbára láti ṣerú ẹ̀ fún èmi àti Adébùkọ́lá. Síra tó lè wà ní Jésù tó fún mi ayọ̀bẹ̀dẹ̀ àdàbí tí má ṣerú ẹ̀ fún yàn àdàbí ni tí má ṣerú ẹ̀ fún yàn àdàbí tí má ṣerú ẹ̀ fún yàn anybody can guess anybody can think I don't do evil so mò ń sọ fún yín what do you want now well, I'm, telling you authoritatively I must not see I must not feel crazy things around me because Wasiu came now. A lot of people, they will come and engineer a lot of trouble again in this system. I must not see evil. Oh. Not even my daughter must not see evil. Oh. This one that we are facing that they are not here is enough. Oh. I'm telling you now the truth. They are fighting Nigeria. People are crying that they don't have money. While still going around, they're going busy around destroying the whole world. You don't know that Wasiu is destroying the whole world? He's destroying. They are not good city. Okay, Wasi okay, go to America that time with all the people. Are is it all of them that went back home? and they the visa they gave to him to America. Ṣé gbogbo wọn ló lọ America ló padà All of them that travel with him, did they go back? The women àwọn obìnrin àtọkùnrin tó fi sí ṣé gbogbo olópadà the one that is coming here we are not saying that they should not stay o it's not concerning me but no evil must happen to me o no evil must happen to my daughter o no assassination must take place Yo, i'm telling you when somebody is talking i say the money they are using to do that evil is citizens money money they embezzle money they got here unlawfully. He stole money from me. Instead of him giving me money for my business to start, for me to, for this story to die the Lot joy. He be using the money to be sponsor terrorists in it, showing that this one is more beautiful than this. They destroying all the system, the whole world. Now they focus the attention that what we're supposed to focus, we are no longer focusing. They are diverting people attention systematically trying to penetrate to do their evil to spread their evil all over and they say we can't hear. ọ̀rọ̀ tí mo sọ ń jọ yẹn mo tún ti sọ yẹn o ṣó ti yẹ plan ikú fún mi tó bá plan ikú fọmọ mi gbogbo ìran ẹ ló máa parẹ́ po ìwọ náà máa parẹ́ gbogbo ọmọ ẹ máa kú po orogodo lójú ẹ kọlọ́hún tó wá kó tó já ẹ sí don't plan evil against me don't study evil don't go and study evil don't study the good you study about abi all the day you have been studying me what did you see did you see evil in me I said I want to leave this place how much is this house that I cannot pay if they allow me to work and do my things the way I want to do not to it still my daughter also they drive us they torture me as if I'm a criminal They allowed the criminal to be flanger, to be going and walking and going freely. What a life. The criminal walking freely. They're giving them upper hand. If a mistake has been done by God has not made a mistake, he created evil first. But later he brought light. And the moment light came in, they count the light more important than the darkness. Okay? Somebody is a senior and is a dark person. It doesn't mean it's better than the light. Darkness is not never better than the light. Light is better. It came later, but it's better than the darkness. Light is better than darkness. The person, the woman here, that collected, the, the woman now telling me, she will not do anything. And majority of them, they want me to come out and be speaking for the Eh, àwọn kan wà ní i'm not supporting any any politician please i don't want to even and i'm i'm sorry to say i'm hating politics i'm hating politician because in fact i'm not hating them in Canada oh, but if any politician also support the evil against me if i don't even know you my spirit will hate you by God's grace and i pray also if you are supporting evil against me i pray God should also help me to hate you almighty God Those of you supporting evil against me, against my daughter, I pray to Almighty God that you have not repented, that Almighty God should show you hatred. Lágbára Ọlọ́run. May Almighty God, the creator that creates me and you, that creates everything, should hate on you. Hmm. Should hate on you. And if you hate on my daughter also, may Almighty do the same thing back to you. What is what you going around? The other day said, just be patient. Well, I don't know what Hausa people have done this time around. They said this time around, somebody just been bad. They want to, they say, eh, karma rose. If you come want, want to rose, if some people do you evil, go to them if you know them. If the people do you evil. Don't assume oh. they will do you evil. You know them. Catch them. Don't don't leave the big people who does evil. And then you start eh, bouncing on the on the innocent people, innocent citizens and said that they are related. Uh, maybe this one is a Muslim, and eh, this one is a Christian, and this one is a, eh, from Kano, this one is from Shokoto, this one is from Gogola, this one is from Krikon. Anybody that is evil, go to the person that it, and stop using innocent people for rituals. Come on, they know. Did I did I collect money? Ṣebí ẹ rí mi fi wọn ń gbàdúrà fún Aláàjì Dangote. Mi very good. kí nǹkan wọn tàbá kọ́lọ́hún dá mi sí kó bóyá bóyá ọmọ mi lè ṣe oríire kọ́lọ́hún jẹ́ kọ́ ọmọ mi ṣe oríire ni mi ì sọ pé bóyá ọmọ mi kan fẹ́ ní owó tó Dangote bọ̀tí kọ́kàn wọn ṣàti ẹ̀balẹ̀ kan má ṣàyè wá ẹ̀yin téèyàn bá ti pàdé yín báyìí tẹ́ pa fìràyín sáyé ẹ má gbàgbé o gbogbo ẹ̀yin ìka yìí ẹ máa jábọ̀ lọ́jọ́ kan fọlọ́hún ọlọ́run Elédùmarè gbọ́ ẹ máa jábọ̀ fọlọ́hún So Wasiu is flangery. The people he show you in America that is his fans, that is not the original fans. If they want them because they already they know I've spoken and I've exposed them. They didn't attend the party. They will show you some riffraff. Those tí gbogbo ọwọ́ wọn ti dúdú. Tí gbogbo ọwọ́ wọn ti tọ́ ti fi um, ṣe ṣe eh, kí lorúkọ ṣe sanitizer wọ́n ti fi sanitizer wọ́n ti fi fọwọ́fọwọ́ gbogbo ọwọ́ ti dúdú tó bá yẹ pé gbà wọn tó máa ń ṣe kí ẹ̀yẹ ẹ wò gbà tí mo máa ń ṣe kí ẹ̀ yá tó bá yẹ pé gbà tí mo ti ń lọ ibiṣẹ́ ẹ máa lọ ọwọ́ mi ẹ máa rí pọ́wọ́ yẹn máa níná kù sí ọwọ́ yẹn máa níná kù ṣe rí pọ́wọ́ mi ò níná kù sanitizer ni kò sí àjàjà tó bá tó wà lọ lo kírìmù tó ṣe kinní kan ọwọ́ ẹ̀ máa máa dúdú báyìí ni àwọn gbogbo àwọn gbèrè tọwọ́ wọn ti dúdú yẹn owó owó owó owó owó owó caregiver owó care owó ìyá owó ìgbẹ́ tó ti kó wọn lọ ná díẹ̀ lára ẹ̀ fún àìndé á lo ògo wọn díẹ̀díẹ̀ tó kù á gbá wọn wọlé ètò bá dédé ṣókú á ṣókú ètò ìdí dédé tó máa dédé báyé ìtayé ìdí tó máa bàjẹ́ á dédé bàjẹ́. the original fans àwọn fraudsters ìsín ni wọ́n ṣẹ̀ lọ nílùú ìbò lọ́ọ́ ṣiṣẹ́ náà original frosters. yẹn àtàwọn drug dealers tó wà níbẹ̀ yìí tó jọ̀rẹ́ wọn ṣé wọ́n lọ sí pati ẹ̀ wọ̀n nílọ because mo ti sọ̀rọ̀ to prove me wrong kọ́ máa sọ pé kò ṣe terrorist ṣé the criminal will tell you that it's not a criminal ni you are telling the truth well you are thinking that anyway ṣá evil support evil no problem but all what i'm saying if people are not looking for my trouble i won't say it too. If people are not looking for my trouble, I won't say it. They tortured me for how many years before I start speaking? Is it the one for family I want to talk about? Or is it the one in the among even these ones? Do you know how many years they tortured me before speaking? I promoted Sule 2011. 13 years ago. At least I waited like seven years before speaking. Before then, I started reporting police. What is happening? I don't know that evil olórí burúkú màláìka náà olùṣọ́mọ ó ti lọ forí kó lọ́dọ̀ And when people offended Wasiu, you will try to promote that person. Wasiu will want to kill you. He has killed the father of my baby. Did you tell me Wasiu doesn't know anything about it? When I'm saying this one, this one, this one today, àgbájọwọ́pọ̀ ni Wasiu máa bear when you á ṣe nǹkan láti bẹ many people look at the way they send people around me now god forbid if your eh, enemy succeed over my enemy who do you want to arrest they say he complained about this he complained about this that's what they play their tactics they play their games instead of the canada canada i'm telling you it's not a joke what you need to do is to when the moment you realize that i'm not lying against anybody your right to me is to protect me and protect my daughter. They play the nonsense game around me too much. And people will be boasting that nothing will happen to them. Like this one now. Let me tell you this woman now. A lot of people in this house now that this woman are brainwashing them, collecting, telling them to come and invest in things that are not real, that they are going to collect their money. And she will be getting money. They are sharing the money. She will be getting rich and some people be getting poorer. And she's doing it now here, saying nothing will be done. She sent message to me. I said, I'm going to the or media again to say this. Because if those people know they are not going to pay the money yet, why are they not sending? Why did they ask my son, I mean my daughter to to send a, ID, the Canadian ID and everything? Why? Why did they say that? Why? to wọ́n fi send your id now we are ready to pay the money my daughter sent the id and since that day they refused to talk they they stopped talking after collecting the data the id everything and this woman is in this house o oh. she got rich one day she getting money by destroying others and she's now boasting what Nigeria is complaining about if he care not if he care not taking the this system will be worse than Nigeria when it is time. With what they have started now, it will be worse. But if you want it that way, maybe no problem. After all, I'm a non-soldier, and I'm not even from you know. I'm just too over caring for people who don't care about my life. She's boasting. Nothing will be done if you got on Facebook simply because I you said you are selling something, I bought it, I patronized you, and I also said, let me introduce you to Nigeria. You say that product is not in Nigeria. Let me tell you, they just go and do the advert to Nigeria because I know a lot of them they are sick. You those in people in power, they bought it from them. From this woman, and she, she became, she became today, she became like the way other people are treating me now. She's now treating me all the people around me treating me the way they said they should be treating me like that what do you think they are turning your your citizen to bad people you think you are going to enjoy life when it is time <laughs> the way Nigeria is not set, that things are not right they never be right because they've been cheating people they be they they they there's a time when you have your attitude good one they want to change it to the bad one so that the country will be going through this <laughs> well no i'm sorry don't let me just um, <laughs> I'm saying this. I put crack, I mean, joke at times. <laughs> you better don't take it like a joke. I crack joke at times, but no, don't take my word like a joke. They're teaching, they're teaching people how to be bad, to be fraud. And when you want to live your good life, they now make your life miserable. You want to be a good citizen, you want to be a good person. They now make your life difficult if you are enjoying it today it's going to tomorrow tomorrow a home is not built in a day they are building evil in your system little by little by the time they grow up <laughs> you will know that kaki is not a leather it's just look alike <laughs> hmm. Hmm. now when they want to cop fraudsters in Nigeria it's a fence want to cop terrorists the people who are doing the terrorists they, they get upset when you want to curb the, the killers, the ritualists who cutting people's, using people's blood for ritual, they get mad. They say, what is good? Is this? They taking it like a legal. They taking it like right. <laughs> you are now looking at it. You love that life, okay? Anyway, a word though is enough for the wise. I pick out of the little word I've spoken today, and I pray something will be done. Wasi is here in Canada according to Wasi is evil. Wàsíù read my lips tó bá ti padà sílé tún lọ gbé èṣù tó gbé sílẹ̀ tó kẹ́rù sí lórí yẹn kì í ṣe orí mi ló kó sí ìkan nínú àwọn ọmọ ẹ̀ tó ń jẹ́ Ṣadé àti tó bá jẹ́ Bọ́lá àti tó bá jẹ́ àti àwọn ìyàwó àti ìwọ fúnra rẹ̀ orí ara ẹ̀ ló kẹ́rù burúkú sí àti gbogbo tẹ bá ń kẹ́rù òṣì ẹrù jọgọjọgọ tẹ bá lẹ gbórúkọ àti picture síbì kan tẹ bá lẹ kó nǹkan sí lórí orí yín lẹ kẹ́rù sí kì í ṣe mi <laughs> èmi Ṣadé Ṣubúladé ẹ kì í ṣe mi ọ̀run máa ṣubú lu gbogbo ilé òòṣà yín àwo àwo gbogbo ẹ̀ sọnù wọ́n lọ́run ò kì í ya ọ̀run bíi tẹ́ ẹ gbé òòṣà yẹn sí tẹ́ ẹ bá gbórúkọ mi sí fún mi ọ̀run bẹ́ẹ̀ máa ya ibẹ̀ máa wọ́ sọnù ẹlẹ́dàá bàbá tó máa ń ṣe bàbá fálẹ̀ ní bàbá gbọ́ ni bàbá tó máa ń ṣe bàbá fálẹ̀ ní bàbá tó máa ń ṣe èèyàn fálẹ̀ léèyàn tó máa ń jà fún ẹni tí ò ní olùgbèjà á jà fún èmi àtọmọ mi ẹ̀rù máa bà gbogbo àgbáyé continue do your evil it's not time yet to preach no time again to preach repent you kò ní dá fẹ́ni tó repent no me ní ṣépè fẹ́ni tó bá ní repent <laughs> don't repent you repent na your wahala you no repent you don't come you don ọ share you ti kún already ó ti yé ọwọ́ dẹ̀ máa tẹ̀yìn ọwọ́ máa tẹ̀yìn they are fighting Nigeria now you you are walking. you are you move from lẹ́yìn eh, tó organize the, you, all of you organize the fight protest ìwọ máa kúrò nàìjíríà I máa gbójú say goodbye. are you not the one you are not part of are, not, are you not the one that voted are you not the one kí ló ló ń àwọn wèrè gan làwọn tó jẹ́ kó kọjá mẹ́yìn anyway wọn ò ní jẹ́ kó kọjá báwọn ọmọ pírẹsidẹ́ǹtì ọmọ pírẹsidẹ́ǹtì ìlú wa ọ̀rẹ́ àwọn ẹ̀gbọ́n Ṣèyí Tinubu ọmọ pírẹsidẹ́ǹtì ìlú wa wọn ní jẹ́ ó kọjá who born monkey they no go allow you they go sack them that day now wicked souls mistake ọlọ́run ò ṣe mistake but ó kọ́kọ́ dá òkùnkùn rò bóyá everybody máa smart láti rìn nínú òkùnkùn but kì í ṣe gbogbo ala lè rìn nínú òkùnkùn ọ̀dẹ̀ ti sọ̀rọ̀ kọ́ni mọ́lẹ̀ adélẹ́yìn yín àbí ṣùgbọ́n òkùnkùn ìmọ́lẹ̀ lọ̀gá òkùnkùn ṣó ti yé yín kò sí bókùnkùn ṣe dàgbà tó ìmọ́lẹ̀ lọ̀gá ẹ̀ ó ti yé yín so get, that to your squad gbogbo ẹni bá kó ẹrù tó bá gbórúkọ èmi àtọmọ mi síbì kan láti kó ẹrù játijàti àbẹ̀rù oògùn àbó pé ọ̀fọ̀ wèrè kan ó pe àyájọ́ burúkú kan lórí orúkọ mi lágbára ọlọ́wọ́ fa tẹ bá rún àlùjọ́ni tẹ bá bẹ ara yín ló ti máa dáhùn ara ọmọ yín ló ti máa dáhùn ara ọmọ yín ló ti máa dáhùn lágbára Kristi àdàbí ti máa parọ́ mọ́ yín ẹ̀yin onírọ̀ yín àfirọ́ jayé àfirọ́ pa àfirọ́ bayé jẹ́ òpọmọlẹ́kúnjayé ẹ sọ fún wọn please o Nigeria I mean Canada government at American government I know you are doing a great job please o help me tell this woman to return to return the money o to return the money from her purse o because I will start praying bad prayer o uh-huh. I start praying that bad prayer o uh-huh. because Nigeria dey collect my money they didn't refund it and they are still telling people to be collecting my money here that's what they want to be teaching them they have teach a lot of people now Come about bà owó mi jẹ́ tí n bá rí owó bí tí you know the government you know it I don't know really know them I cannot get all of them like this but this one I know was is evil Malaika is evil but the ogbologbo evil that started the genesis of this problem we are now is Wasiu is Wasiu nobody is Wasiu because he lied that I have a baby for him. He just want to rope me because he looking for a way to rope me. He tried me. He see that me ò jalè, mi ò ṣe fraud, me she she buruku. kò sí nǹkan tó lè That is why ló fi wò pé ẹ jẹ́ ká pa irọ́ mọ́ kó me irọ́ ńlá wá kéde mi bíbejì. Téèyàn bá tiẹ̀ bíbejì fún tí n bá bíbejì gan tí n bá sọ pé mi ì fẹ́ gbé fún ẹ. Obìnrin ló lo ọkùnrin ló máa ń kọ ọmọ ṣebí ìwọ èmi ni má èmi ni má máa fẹ́ ọmọ bẹ́ẹ̀ náà kì í ṣe ìwọ ló má máa sọ pé o lọ́mọ lọ́wọ́ mi èmi ni má máa fọmọ bẹ́ẹ̀ náà ọlọ́run dẹ̀ ti mọ̀ pé mi ní ṣorí burúkú láyé mi torí ègún ìrandíran àwọn ọmọ ẹ̀yẹn èpè burúkú wà lórí wọn kì í ṣe rọ́ ìgbè burúkú torí o ti ṣèkà fún obìnrin o ṣe fálára o ṣe fájìrò o ṣe tọ̀rọ̀gùn lé àga kò sẹ́ni tó ṣèkà fún un so ìyẹn bó ṣe jẹ́ ní àárọ̀ yìí nobody should be warning me o jẹ́jẹ́ mi ti bá sọ pé mi ò fẹ́ wàhálà tí n bá wà lórí media and again American government please if I've offended, offended anything I know something that I said the other time maybe he offended um, àwọn um, kan but I'm just say I love America so much lára ìlú tí mo láìkì jù ní àgbáyé tí mo láìkì jù ní àgbáyé America is one of them Canada Australia in fact mo láka àwọn ibìkan náà ní Europe mi mi make attempts re. Lati she, Europe visa lo just mo ti dáyé mi make attempts. anywhere tí má ti like i focus but Canada ló wá so come last week. nǹkan mo lá Canada mo lá last but Australia ni mo mo like Australia gan i tell you nígbà kan i tell you i love so much i love Australia so much Canada, South Africa tí a ti wá ta ti tẹ̀ kò sí yẹn visa la fẹ́ lọ gbà ní South Africa ní Australia torí the nearest the nearest uh, visa embassy Australia is in South Africa kò súnmọ́ Nàìjíríà rárá wọ́n máa ń gbé lọ pẹ̀lú kí yẹn so doctor friend wa kan wá ní pé ká wá ká kàn kó gbogbo statement of account gbogbo nǹkan wa àdẹ̀tí báwọn yẹn náà sọ̀rọ̀ wọn lálẹ́ ṣe gbàtà àdébẹ̀ ṣe la Nàìjíríà kan ṣe ló tẹ̀lé wa lọ mi ìfẹ́ sọ̀rọ̀ ti pásọ̀ lónìí pásọ̀ ló ṣiṣẹ́ yẹn gbà yẹn àwọn pásọ̀ kẹwùkẹwù àwọn ló ṣiṣẹ́ burúkú yẹn gbà yẹn láti why Why, why was people be bringing people down? I do think it's, it's not a, it's a mental problem actually. When somebody just love to wicked, it's a mental problem. Yes, it's a just people just love to do evil. I want to find. náà know ní mental problem chronic one chronic one. So ẹ bá mi sọ fún ọmọbìnrin yẹn o kó san owó gbogbo àwọn tẹ́ ti rán síbí tó bá ti ṣe tó bá ìwá ní this one they send this for to be torturing me <laughs> after to uh, that's why they will be telling me come and be praying i'm praying for myself and i'm praying for my loved ones anybody that will wish me good that wants me good good for me and my daughter goodness is your portion as well but those who do evil wàá jẹ ibi yóò lówó tó bá ti yá tó ti ronú kúwàdà that is nítorí ẹ̀ náà ṣe gbé iṣẹ́ yẹn lé mi lọ́wọ́ iṣẹ́ kémi máa gbàdúrà ni mo ti ń gbà láti ọdún yìí wọn ò ní fún mi ní star wọn ò ní fún mi lówó wọn ò ní support mi wọn dẹ̀ ní kí n máa ṣe lọ ẹ̀ ní sóríire ni abẹ́fẹ́ ṣòfò dànù. Wasiu Ayinde as the pt they say you are in Canada you know when you are not in Nigeria you know that time you can send you you can stay here o you know you are around now if you want to take me to court okay you must stay you must not go okay you must stay here in Canada. okay stay here in Canada and let's go to to court stay here in Canada don't send lawyer don't send lawyer Tony torí mọ́tò to Baron, or face to face very wicked soul. Only please don't beg for money sister Show ò ya wèrè ṣé ò fẹ́ ṣánkú má jẹ́ ń ṣépè fún ẹ o ṣé o mọ̀ pé mi tí ì ṣépè kankan látìgbà tó ti wà lórí ìkíní mi báyìí má jẹ́ ń ṣépè fún ẹ ṣé Wàsíù Àyìndé ṣé kò jẹ mí lówó ṣé màláìka ò jẹ mí lówó ṣé gbogbo wọn ò jẹ mí lówó wọn mi ṣó o yàwé ṣó o fẹ́ ṣánkú máwọn tó ní ẹ don't tell me rubbish here o ok don't tell me rubbish here o ó ní tó ń beg for money kò ní dáa fún yín ni ọmọ tó ń tìmọ́lé nàìjíríà yẹn torí pé òun náà kàn ti dájú ni mi ò ṣe speak fún and again wọn ò dẹ̀ bàjà let me tell you wọ́n ṣe ni wọ́n ń jà tí wọ́n ní wọ́n ṣe kìíní sí tán ni wọ́n kọ́ máa lọ kọ́ máa lọ fi kọ́ máa lọ kó sínú pé wọ́n ń riot kọ́ máa lọ fi ṣe system kọ́ máa lọ fi pa dukas mọ́lé làwọn ọlọ́pàá ṣe mọ́ wọn ò bá dòkàs ìjà wọn máa fi lẹ̀ wọ́tọ́ ọmọ yẹn ti ṣẹ̀ wọ́n ti lò bí instrument àwọn ọmọ tó yẹ kó jẹ́ ọmọ gidi wọ́n á sọ ọmọ ọlọ́mọ dìdàkudà wọ́n máa dà wọ́n láàmú àwọn ọmọ tí wọ́n á máa rìn freely ẹ̀ ní jèrè. Wàsíù Àyìndé wà náà wọn tó lo tó lo tó lo ọmọ yẹn gbà yẹn ṣé kò sínú wọn ó wà mẹ́ẹ̀ ó dẹ̀ tó ń wà náà wọn Wàsíù Àyìndé òun ló ń spíkì fún gbà yẹn tó máa spíkì fóun àtìyàwó ẹ̀ tó ti lọ yẹn ọlọ́mọ mẹ́ta tó bu tọmọ yẹn gbẹ́bọ fún mi lórí mídíà mi nígbà tó tún kúrò tí má ti fẹ́ já ọmọ yẹn tán kí ọjọ́ òní má bàa wá ọjọ́ ẹ̀wọ̀n tó wà lónìí kó má bàa wá wọn ò ní gbà òun náà wọ́n dúró tì lẹ́yìn báyìí wọ́n máa ṣe bíi kátàfìtì pé ọlọ́run wà lẹ́yìn òun tí ó mọ̀ pé kò sí ọlọ́run a máa wò pé ọlọ́run wà lẹ́yìn àwọn kan wà lẹ́yìn òun gbogbo àwọn tó máa ń ṣe big board fún nàìjíríà tó máa gbórúkọ ẹ̀ sára mọ́tò tọmọlọmọ lógo one fifty ọlógo one million àwọn dáńsì tá a máa fẹ́ ja kò ní gbọ́ kò ní gbà because wọ́n fẹ́ bá yé ẹ̀jẹ̀ wọ́n máa fi gbogbo ẹ̀tàn wèrè kan wọ́n máa fi tàn ẹ̀ àwọn tó yẹ pé wèrè ni àwọn tó yẹ pé ìka ni wọ́n ìka ni wọ́n fi pinlẹ̀ nàìjíríà àjàjà ní ilẹ̀ yorùbá yẹn ẹni tó bá sọ pé irọ́ mo pa kó sọ fọlọ́run pé òótọ́ ni bọ́n ṣe lọ mú èdètò ẹ̀ notice pé èdètò tó máa bẹ̀rẹ̀ protest wọn ni wọ́n lọ mú ni gbogbo àwọn tó fẹ́ bàjẹ́ yẹn wọ́n lè kó sínú protest sí kọ́ńdà wọn lọ pa ni mọ́lé àwọn ọlọ́pàá lọ gbé yes ọlọ́pàá wọn láìkí Dorkas Nàìjíríà àwọn kan ó ti ṣe díẹ̀díẹ̀ náà torí wọ́n lò wọ́n lò bí instrument ifun ìjọba igan máa rí bí instrument ìjọba tó wà lórí oyè yẹn wọ́n rí dókàtì tí ò bẹ̀rù tó lọ bá tó lọ bá wèrè ti bí ní ìbílẹ̀ pé ìwọ ọmọọṣẹ́ àwọn politician meanwhile wèrè politician kan náà ló bẹ̀ àwọn politician àṣìwí kan náà ló bẹ̀ òun náà tó ṣiṣẹ́ fún wọn wọ́n ti fún lówó bọ́n ṣe ń sọ gbogbo di terrorist nìyẹn àwọn tó ń gbé ìwé fún tó máa gbé mọ́ọ̀mù sí lára tó máa gbé mọ́ọ̀sí lọ́wọ́ pé kó lọ pa wọ́n dànù náà bọ́n ṣe ń kówó fún wọn náà nìyẹn tó bá ti sọ wọ́n dolówó kò sí nǹkan kan tí wọn lè ṣe wọ́n ní kò sí pé owó náà ni gbogbo èèyàn wá ṣó fẹ́ wà láyé láì lówó ni kí dem enjoy your life you go wọ́n tẹ̀ tún brain wọ́n ṣe lómi pé tó bá tún dọ̀rùn kan wà tún lọ fẹ́ yàwó mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wọ́n ṣe ń brain wọ́n ṣe pé wọ́n di wọn nìyẹn but èmi you cannot brain wash me kò sí nǹkan tó ń gbé fún mi báyìí tó máa rí pé níjọ́ tí mo lọ gbé mọ́tò tí mo ṣe gbé tó tutù wọ́n ní ó wà lẹ́yìn kiri kan kò tiẹ̀ jọ mí lójú torí pé tí wọ́n bá fi mí sílẹ̀ ní tó bá wù mí lónìí ni màá máa rà èmi tí n bá ti lè ní ní àṣà fifteen years ago sixteen years ago tí mo lè bọ́ sọ́jà kí n ra diamond kí n ra mọ́tò tó bá wù mí tí mi dẹ̀ jalè tí wọ́n bá fi mí lẹ̀ tí wọ́n bá sọ pé lórí burúkú làwọn kan tó para wọn pọ̀ tá a ṣoore fún tó máa sọra wọn dogun gbogbo ẹni tí bá ṣoore fún tó sọra ẹ̀ fún mi ìyá ló máa jẹkú láyé tó bá lówó lónìí máa tòṣì lọ́la òṣì ló máa bá kò láyé tó dẹ̀ tí ronú kúwàdà tó bá gbèmí ṣe mí bó ṣe bá mi so kò sí nǹkan kan tí mo rí àwọn kan tó bá ti ní wọn máa ní wọn ń jẹ́lọ̀sì ẹnìkan kò sí nǹkan kan tí mo rí tó tó jẹ́lọ̀ bí mo fẹ́ jẹ́lọ̀sì yàn wọn lọ gbé mọ́tò kan màá ṣe màá lọ gbé mọ́tò kan tí mi ti sanwó tán nígbà tí mi ń ṣe olórí burúkú kan àwọn olórí burúkú kan somebody kan tán ti máa I don't buy credit ọ̀tí tí mo mọ̀ wọ́n báyìí wọ́n dẹ̀ jẹ mí lówó wọn á sọ mí do ní gbèsè wọ́n máa ní kémi máa fojú rere wò wọ́n wàásù àmà lọ wàá máa bọ̀ àwọn èèyàn òṣèmí nìyí o ò tí ní private jet tó bá dúpọ̀ ní private jet mà ní kò crash pẹ̀lú private jet yes but mi ní sọ pé kò ní plane crash torí pé àwọn èèyàn innocent people máa bá ẹ wọnú plane yẹn tó bá ní private jet Wàsíù màá ní kò ní kò crash pẹ̀lú àwọn tó bá tó bá sanwó fún níbi tí Ọlọ́run hate ẹ dé ó ní mo máa ń mẹ́sọ̀ wàsíù àyìndé every time ó ní wọ́n ti gé ti wàsíù lọ lágbára lágbára ọlọ́run wọ́n ṣe gé ti wàsíù lọ yẹn wọ́n máa gé lọ physically wọ́n máa gé lọ spiritually face to face lágbára ọlọ́run ọlọ́run máa ṣe wọ́n máa gé ti wàsíù èmi kọ́ mo sọ̀rọ̀ ẹ̀yin náà lẹ sọ o kó ọ̀run bá yín kó bá yín fòun tẹ̀tẹ̀ etí wàsíù yẹn wọ́n máa gé lọ physically wọ́n á gé lọ spiritually lágbára Kristi wọ́n á gé lọ. Hmm bí òjò bí kíkìbọn kọjá níbi etí ẹ̀ báyìí lágbára Elédùmarè wọ́n á gé lọ wọ́n ló sọ ọ́ wọ́n ti gé tiwa sí ò ló ṣì lórí burúkú. ó lè people now the government we have now protecting the criminal they suffer the innocent people some people not all of them they are misbehaving àwọn tó ń ṣiṣẹ́ ń jìyà those who are working are suffering and the fraudsters and those who are ready to open the punani on the media to do bad bad thing they are now making money what a shameful law mọ́mí what a painful painful word àbí kí la máa pè é ó ga o. Wasiu is evil ẹ mọ̀ pé mo ní mo fẹ́ sọ mọ́ ṣe different of way the way what they doing to me téèyàn bá ba business ẹ̀ jẹ́ tó tó ṣe ó rẹ́ńdà mi ó lóun rẹ́ńdà mi useless i will post one thing today wàsíù ó gbé wàsíù àyìndé ó gbé fake account ó kọ sábẹ́ platform mi ó lóun máa make sure pé òun rẹ́ńdà mi useless wàsíù àyìndé ni òun ló ní ó ní we are wàsíù àyìndé fans but we are make sure we make sure we render you useless wàsíù fúnra rẹ̀ ló sọ bẹ́ẹ̀ ọlọ́run máa rẹ́ńdà gbogbo ọmọ wàsíù useless bẹ́ẹ̀ ni inú mi ò lè yọ sí àti gbogbo àwọn politian tó bá bá mi jà tó bá dé Bùkọ́lá jà tó fìyà jọmọ mi gbogbo ọmọ yín láyé Ọlọ́run arẹ́ndà wọn useless wọn ò ní relevant wọn ò ní fọkànbalẹ̀ gbogbo politician tó bá dé Bùkọ́lá jà Ọlọ́run arẹ́ndà gbogbo ọmọ yín useless Ọlọ́run abáyé ọmọ yín jẹ́ Ọlọ́run ò ní jẹ́ kí ọmọ yín dùn ọmọ yín abẹ́kùsọ abẹ́kùjì lágbára Ọlọ́run bó ṣe jẹ́ nìyẹn olórí burúkú oríta fún ẹwà sí orí ó ti jèrè àbí ó máa sun wo ọ̀run á fìyà jẹ ọlọ́run á dá ìdúpẹ́ gbogbo àwọn alágbára ayé tó sọ̀pọ̀tì ẹ̀ wọ́n á kọlù ẹ fúnra ara wọn wọ́n á ba ìjà fúnra ara wọn wọ́n á fojú ẹ gbolẹ̀ fúnra ara wọn wàá rí ìbínú ọlọ́run tó dá ayé àti ọ̀run ọlọ́run á dojú àwọn ọ̀rẹ́ ẹ̀kọ́ ẹ á fi wọ́n ba ìjà gbogbo ẹ̀yin tẹ́ fi àwọn èèyàn bá mi jà ọlọ́run á dojú gbogbo ọkọ yín ogun yín kọ́ lò ẹnu lẹ ń lò àti agbára òṣì àti connection àti ọrọ̀ ayé tí ò ń ṣe tìyá yín tó jẹ́ ti gbogbo ìlú lẹ fi ń ra bribe lẹ fi ń ra corruption lẹ fi ń ra òṣì orí burúkú ẹ lágbára ọlọ́run la lágbára kẹ́ kó sì dànù kó sì lọ olófo tó lò tó tí wàásù tó bá lágbára ó ṣe jáde kó wá sọ̀rọ̀ bí olórí burúkú kó jókòó sí protest yẹn wọ́n máa pa yín dànù tó bá ti dìgbà protest wọ́n máa máa sá kiri olóṣìṣọ́lẹ̀ ọlẹ́ níyì náà tẹ́ ẹ̀ bá sí agbára kẹ́ máa níbọn kẹ́ máa lò ó tá lè yá yín ẹ̀yin ìka ayé yìí. kó sì lọ stop selling me to stop crying wọ́n máa fìyà jẹ ọmọ jẹ oúnjẹ ọmọ mi jẹ mí ọ̀fọ́n lórí owó mi ẹ̀ ní jèrè gbogbo àwọn tó support ni wọ́n ní jèrè ọkàn yóò ní balẹ̀ abimọ̀kò kì í dunnú ni yóò ní dùn àdàbí tí bá ṣoore ni mo ṣe àdàbí tí bá yẹ mo purọ́ wá sí àdàbí tí bá purọ́ gbogbo wọn ẹ̀ olórí burúkú yìí. so Wasiu Ayinde is a only speak English please speak English. go and call it. Tell the Google to interpret it to you, English for you. All right? Lórí burúkú èèyàn, olófò, aláyé bàjẹ́. Wọ́n bá ti ṣe tán máa ti sọ pé wọ́n máa bẹ̀yẹ̀ sí mi kí n fẹ́ lè lówó kán ba lè máa ṣe. Ayú nígbà tí títí ẹbónì tó wá bá mi ń gbà yẹn tó ní tó ní tó bẹ nìkan wá tó ní kán fún mi ní hundred thousand. Ṣé òun ló sọ fún mi kí n máa fúnyàn lówó kí n tó fúnyàn ni? Àbí gbogbo owó tí mo ń fún àwọn èèyàn náà ìjà wọn ló fún mi wọ́n máa fẹ́ control ẹ just to be telling people that eh, she's this she's that to be telling people just to people to be hating you because the wọ́n fẹ́ suffer ẹ ẹ ní jèrè ẹ ní jèrè olórí burúkú Wàsíù Ayinde tó máa ti bí ẹ tó máa ṣe protest and again ẹ̀yin Hausa people ó dà pé ẹ̀yin ni wọ́n sọ pé ẹ eh, mi mọ̀ bóyá torí protest tí wọ́n ṣe nígbà ensars mi ò mọ̀ bóyá Hausa ló kì í ṣe Hausa ló organize ẹ̀ náà Hausa kọ́ ló organize ẹ̀ náà wọ́n ṣàfẹ́ bá nígbà yẹn wọ́n bá yorùbá ló àfẹ́tì yóò àfẹ́tì ilẹ̀ haúsá náà gbà yẹn but this time around haúsá ni wọ́n fẹ́ bá jà wọ́n tẹ̀yìn tẹ́ ń protest yẹn yẹ́ ya òrìṣà ń bolẹ̀ kí ló dé tẹ̀ tún gbé flag yìí ìlú russia ká kí ló ṣẹlẹ̀ ẹ kàn sí kí lẹ ẹ fẹ́ jà àbí ṣẹ́ ní anyway bíi tí ẹ mọ orísìn fi ń ṣe wèrè yín anyway ló bá wù yín ni kẹ́ máa ṣe but nígbà mìíràn torí ẹjọ́ tí ò bá tiẹ̀ ti kàn báyìí but ẹ̀yin ṣáà ni wọ́n fẹ́ fẹ́ ṣe lóró fún sí n bá yín jà ara mi jà ṣó ya wèrè ìwọ wo ló fi red red síbi yẹn ṣó sinwi yá delete red red yẹn àbí flag yìí mi yẹn rí flag yẹn ni you don't see the flag. So Wasiu Ayinde is in Canada right now. gbogbo bó ń ṣe sọ pé wọ́n protest yẹn sìn idán kan máa lọ lábẹ́lẹ̀ sí lẹ́yìn ìjọba ẹ̀ nímọ̀ kankan ẹ̀yìn ìfẹ́ idán kan máa lọ <laughs> distraction mm-hmm. Mm-hmm. ẹni tó bá ti gàn ló máa gbégun nù ló bá gàn ló ń gbégun nù ẹni tó bá ti gàn ló ń gbégun nù àwọn haúsá náà fẹ́ bá jà sí tó bá yá sí táwọn haúsá bá tún gbà wọn tún ní wọ́n fẹ́ dojúkọ yorùbá àbí wọ́n tún dojúkọ yíbò mi ò mọ̀ bóyá democracy is not working for you in Nigeria. Is it working? Democracy is working for you or not? Tell me, oh, you want to see under the comment, uh, under this comment. You can comment if democracy is working for you or not. àbó ya wèrè ni ó ní stop cause a good christian doesn't cause One of them has sọ fún mi pé mo <coughs> good I want your tẹ máa So they your buruku burúkú lọ preach fún wọn lọ preach fáwọn olórí burúkú àwọn politician tó sọ àwọn ọmọdé tó sọ àwọn ọmọdé boko haram àtàwọn tó sọ àwọn ọmọdé ẹyọ burúkú tó sọ wọn daṣẹ tó sọ wọn lọ preach fún wọn olórí burúkú ẹ a good christian doesn't cause ó dẹ̀ fi mílẹ̀ pọ̀ lọ́lọ́run èpè lẹ́ máa jẹ èpè wà fún ó wà a good christian ló ó yẹ kó a good christian must cause ó ti yẹ bẹ́ẹ̀ a good christian must cause torí èṣù gan ń kọ́ọ̀sì so n tẹ́sù ṣe wọ́n ní ká gbọ́n bí èyíká nígbà títí bí àdàbà cause is is for the enemy that's what you o gbúdọ̀ fi èpè bá àwọn ọ̀tá jà kí ni wọ́n bẹ̀rù ẹni tó níbọn tó lè bẹ ayé assassin sí ẹ tó lówó tó ti jí owó kó káàkiri tó ti jalè kó gbogbo ọ̀rọ̀ nǹkan oníkan mọ́ra kó máa jalè kiri kí ìjọba dẹ̀ máa protect wọn wọn á rówó sọ fún ọmọ aláìní pé wo ìwọ gba ìbọn lọ́yìn kò ṣe báyìí bọ́n ṣe ń yìn rè tẹ̀ báyìí kò kàn yín fún un a rí gbogbo wọn mọ́ ṣe ń ṣe lórí Facebook tó ń sọ pé ọmọ kan báyìí obìnrin wọn ní báwo ló ṣe mọ̀ bọ́ yìí oníwọ́n kàn fún ni bọ̀dá yìí ló ní kó nǹkan tẹ̀ báyìí kó ń tẹ̀ báyìí tó bá ti débẹ̀ kó nǹkan yìí fún ó bá yìí fún wọn ó ti yé wọn ti lówó rà bọ́ ìwọ wà ní ṣépè èpè nìkan ló lè bá wọn ló máa fi gbé ìbọn náà máa fi para wọn ló máa jẹ́ kí wọ́n máa bára wọn jà bẹ́ẹ̀ ni ó lọ let be confusion the camp of my enemy gbogbo ọ̀tá ayé mi ó yẹ máa jà gbogbo ọ̀tá gbogbo ibi tí Wàsíù bá wà gbogbo ibi tó bá ti wà bá gbogbo ẹ̀yin tẹ́ bá jọjọ wà tẹ́ jọjọ wà papọ̀ yẹn ó yẹ máa bára yín jà ó yá gbogbo àwọn tó gba Wàsíù lálejò ó yá ẹ bá Wàsíù jà Wàsíù yá bá wọn jà àárín yín kó dàrú níbi tó dé sí kó gbóná lórúkọ Jésù ah ìfẹ́ gbàdúrà ìgbóná fún ìlú tí mò ń gbé yìí o ó yá ibi tó wà kó dàrú ó yá Wàsíù ibi tó wà òtẹ́ẹ̀ tó bá wà ó yá kí náà bẹ̀ máa spáàkì ó yá kó mú náà bẹ̀ lọ ó yé rí baba sátayaba bẹ́ẹ̀ lórí kò yí padà. Hmm àwọn tó ń fẹ́fù sí ẹ kán dojú ìjà kọ ẹ kán máa bá ẹ ṣeré mọ́ kán máa bìtírẹ̀ ẹ káwọn ọmọọṣẹ́ ẹ bí ọmọọṣẹ́ ẹ èmi ò lọ́mọọṣẹ́ lágbára ọlọ́run bọ àwọn ọmọọṣẹ́ ẹ bí àìlà ọmọ wúrà kán fi kò fọ orí ẹ dànù wọn náà gé ẹ létí lọ kán gé etí ẹ lọ wàsíù oògùn tó ń lò ibi tó kó oògùn yẹn sí nàìjíríà kí ibẹ̀ jóná kó tó dé yes gbogbo àṣírí tó ní tí ò fẹ́ káyé mọ̀ tó fẹ́ káwọn èèyàn mọ̀ kọ́lọ́run bá ẹ síta gbangba àdúrà mú gbà fún ẹ níbi tó bá wà kéwọ̀d máa ṣàmì kó gbé tọ́ ẹ̀mí àṣírí ẹ tí ayé òbúdọ̀ rí tó bá rí tó máa sọ̀gùn fún ẹ̀yẹn kọ́lọ̀ ń tú àṣírí náà sí ìta bó ṣe wà ní orílẹ̀-èdè Canada báyìí pẹ̀lú gbogbo ìyà tó pamọ́ tó fìyà jẹ mí tó pamọ́ tó bẹ àwọn èèyàn láti súnmi síkọ̀ tó fọ tó tẹ́ pa bàbá ọmọ mi lé lórí tẹ́ fi oríṣiríṣi ìyà jẹ mí kọ́lọ̀ ń bá mi fìyà dìsáínà jẹ ìwọ náà kó fi jẹ ọmọ ẹ o Wàsíù Àyìndé o ọmọ àlímọ́ ẹ̀mẹ́lò mo pè ẹ̀ kan pé ni mo sì pè ẹ́ gbogbo tó ṣe fún mi láyé o kọ́lọ̀ bá mi sọ fún ẹ padà o lágbára ọlọ́run gbogbo tó ṣe fádébùkọ́ lásìrà tó lúwa mi ọmọ mi tó jáde láti inú mi kọ́lọ̀ ń kó san fún àwọn ọmọ ẹ padà o lágbára Kristi gbogbo àwọn tó bẹ̀ lọ́wọ́ ẹ̀ láti bá mi jà tó ń gbèjà ẹ kí gbogbo wọn dojú ìjà kọ́ ẹ kán bá ìjà ah mo ti gbèjà ẹ rí èmi náà bá ìjà lónìí ẹ yo gbogbo àwọn tó ń bá ẹ gbèjà ẹ jà kí gbogbo wọn dojú ìjà kọ́ ẹ kán bá ìjà gbogbo àwọn pọlitíṣà kẹjọ máa bára yín jà o ó yá gbogbo àwọn tó gbà ẹ ní Canada kí gbogbo wọn máa bá ẹ jà o gbogbo ẹ̀yin pátápátá tẹ bá ti ń tẹ ilẹ̀ yìí tó jẹ́ pé ẹ̀yin lẹ fa ìṣòro àti ìdààmú fún mi tí mo fi di èrò Canada tẹ tó wá sọ pé mi ní fọkànbalẹ̀ mi ẹ̀yin tẹ wá tẹ Canada yìí nínú wọn ọkàn yóò ní balẹ̀ o yeah your mind no go touch ground here gbogbo àwọn tó pè yín wá kí wọ́n máa bá ẹjà ìjọba ìlú Canada àtọlọ́pàá Canada àti ẹ̀yin gbogbo ẹ̀yin detective Canada ẹ bá wà sí ìjà ni o àtàwọn tó bá ń support ẹ ẹ̀yin embassy Canada ẹ̀yin ambassador Canada gbogbo ẹ̀yin alágbára Canada ẹ máa bá wà sí ìjà ni o ẹ̀ ń tẹ́ represent Nàìjíríà tẹ́ni kọ́lọ́pàá wálé mi níjọ́sí ẹ̀yin náà kẹríjà nàìjíríà kẹríjà nàìjíríà kẹríjà ọlọ́run o kẹríjà àwọn èèyàn o kẹríjà ọmọdé àti àgbà o kẹríjà dúdú àti funfun o kẹríjà àwọn áńgẹ́lì kẹríjà àwọn àlùjọ̀nú kẹríjà gbogbo àwọn tó dá ayé kẹríjà gbogbo àgbáyé gbogbo ẹni tó bẹ ọlọ́pàá wá bá mi ń jọ́ sí tó wá àràsì ọmọ mi kí gbogbo yín kẹríjà o ìjà ọlọ́run o ẹríjà ọlọ́run o ẹ máa ríjà o tẹ bá lọ ní ṣe bá lọ sájò kẹríjà ọlọ́run tẹ bá padà sílé kẹríjà ọlọ́run o kò gbẹ́ni bẹ́ àwọn ènìyàn búburú tèmi tó bẹ́ẹ̀ ní ọbí tí ọmọ mi ó yá o gbogbo yín pátá kẹríjà ọlọ́run kẹríjà àwọn ènìyàn kẹríjà dúdú kẹríjà funfun kẹríjà ọlọ́pàá kẹríjà sójà kẹríjà gbogbo àwọn olóṣèlú ayé kẹríjà àwọn ìka ayé kẹríjà àwọn ènìyàn rere ayé o gbogbo àwọn ènìyàn ayé kó máa bá gbogbo yín jà bẹ́ẹ̀ lórí o kò ní yí padà jésù olúwa wa ọlọ́run tó dá ayé àti ọ̀run ṣàánú fún mi o ògbèjà kẹrù òbò níjà ajá má jẹ̀bi o mọ̀ ipá àlẹ́ nìkan kan ju ẹ̀yin lọ o ẹ̀yin là ń pè lọ́sàn àti lóru o èmi àtọmọ mi yìí bẹ́ẹ̀ ni ọlọ́run jà fún wa o bàbá láì ní bàbá olùgbèjà ọmọ òrukàn ọ̀bà tí mo alẹ́ lẹ́nìyàn gbèjà mi o gbèjà débùkọ́lá o ràn mí lọ́wọ́ o ṣàánú fún mi bẹ́ẹ̀ lórí kò ní í padà jésù olúwa wa gbogbo ẹni bá bá mi jà secretly náà tí mi ò mọ̀ ọlọ́run bá wọn jà o ẹni ṣàì lérí ikú mọ́ mi olúwa jẹ́ kíkú gbé pa ẹ̀yin kánádà mo fẹ́ gbàdúrà fún yín o ẹ tó bá jẹ́ pé wọ́n ra yín níyè ni mo gbàdúrà kí iye yín ṣí láti wákàtí lọ òògùn tó ń lò fún yín àṣẹ tó ń lò fún yín irọ́ tó ń pa fún yín tó ń sọ fún yín bẹ́ẹ̀ ni kó kúrò lọ́pọlọ yín láti òní lọ ó yá o ẹ̀mí mímọ́ ẹ̀mí tó bẹ̀rù ọlọ́run kó wọnú ọkàn yín kó wọnú ọpọlọ yín bẹ́ẹ̀ ni o orílẹ̀-èdè Canada <laughs> mi ò fẹ́ kó bàjẹ́ ọlọ́run hmm. má jẹ́ káwọn ìlú yìí náà àtọwọ́ lórí ìlú má jẹ́ wọ́n gbà láàyè láti jẹ́ kó bàjẹ́ bẹ́ẹ̀ ni àwọn tó lè bàjẹ́ má gbà wọ́n láàyè ọlọ́run bẹ́ẹ̀ lórí kò ní í padà hmm. ẹ̀yin olórí ìlú yìí mo gbàdúrà mo súre fún gbogbo yín láti wákàtí lọ àti gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi káàkiri àgbáyé tẹ̀ jó lórí tẹ̀ já lágbára ẹ máa kọjú sèmi ká ẹ máa ṣe mí lóore ni bẹ́ẹ̀ ni oore lẹ gbúdọ̀ ṣe mí torí oore ni mo ṣe yín the bible say those of you believe in bible the bible say give shall be given back unto you i give peace i give love i give safety to the country not evil I command all the leaders that look at me, that watch me, that see me most of the time. I pray that you shall favor me. You will not do evil to me if you have done it before your sin will be pardoned. But you not do it again. You not do evil again because I never do evil to your sister. I never do evil to you. I never do evil to anybody. I do good to the system. And the Bible says, give shall be given back unto you. Whatever anybody sow, that's what he's going to reap. I saw goodness. I saw goodness in this country. In any way I go, the goodness shall follow me. The, the leader shall favor me. They will not fight me. Anybody that have used a leader to fight me before, from today, the that leader will fight you. Mm. But the leader, they will be favor, they will favor me as from today. I'm together with my daughter. New when they favor me, together with my daughter, and those who have been favoring me, peace of God rest upon our land. Bẹ́ẹ̀ ni in Jesus' name we pray. Amen. Do you understand it? Mo ti gbàdúrà fún ẹ kí wọn kò ṣàmì ẹ kó gbé o. Shami adura, kò gbé tẹ̀mí it is cold no it is, it is cold in Canada because you are using blankets this time around oga fún yín you need a prayer okay Eh, ó pray for me, má ṣe To buy tó bá ṣe pè i use even if it's cold i will not use this blanket this is this is not duvet that is thick okay so an ac wà nílé wa ṣòtíye we have ac in our house okay uh-huh. so me, tún lè máa teach yín ac when you are sleeping under ac you must not open your body you must to cover yourself with this when you go to hotel you see they put duvet maybe white uh-huh. you have to cover yourself because of the ac that will be working all right uh-huh. so if during the winter you will see me that I use blanket that is thick only degree to máa okay uh-huh. so ọ̀dẹ̀ ni ẹ́ ọ̀dẹ̀ ló burúkú èèyàn ìwọ ìránṣẹ́ èṣù wọ́n bẹ̀ wá ìránṣẹ́ Wàsíù Àyìndé olófo aláyé bàjẹ́ Nàìjíríà wo àti gbogbo bí tẹ́ bá lọ bí tẹ́ bá pọ̀ sí yẹn ibẹ̀ ò lè ṣé ti gbogbo àtiwọ́ tó wà mẹ́yẹ tó ń sọ̀rọ̀ bí olórúkú yẹn bí tẹ́ bá ti kò sí yẹn kò lè dá wọ́n ti dá yín fún láti báyé jẹ́ tó bá sọ pé wọ́n ju èṣù sí ayé ẹ̀yin ni èṣù tó ń bí ọjọ́ tó bá ti bí yín máa torí ẹ̀ ọjọ́ tó bá bí yín majority of you ẹ̀ kì í ké tẹ́ bá wá torí ẹ wá láti pa àwọn èèyàn lẹ́kún ni bẹ́ẹ̀ ni ẹ̀ kì í ké tẹ́ bá dé so tó bá ní wọ́n ju èṣù sáyé ẹ̀yin ni tó bá ní ẹ̀yin ni ẹ̀yin ni ìran tó ń jù sáyé tó jẹ́ èṣù ẹ̀yin èṣù ọ̀dàrà láyé bàjẹ́ àpọ̀mọ̀lẹ́kúnjayé abẹ́lẹ̀kúta gbígbóná ajẹmọ́ṣòwò májò kéré oko délé wàsíù olè ọ̀bàyéjẹ́ àgbà òfò ó lóun lówó tí bí àwọn bí wọ́n ṣe kówó politicians ọwọ́ ẹ̀ tó ti ná gbogbo ẹ̀ tó gbowó nígboro ó gba talára gba tẹjọ gbogbo ẹ̀ náà ó máa jalè náà ni àwọn tó ń dá fún ẹ náà nìyẹn ló fò ló fò àmọ́ ibi tó ń kó lọ jókòó lọ tó àwọn ẹgbẹ́ ẹ̀ ń sìn wọ́n lọ sí nàìjíríà ni àwọn ẹgbẹ́ ẹ̀ wọ́n lọ nàìjíríà ni ìgbà tí ìwòrò bá ti tutù lòun máa wá ló máa jáde ìgbà ló máa dẹnu tó bá ti dìgbà tí ìwòrò bá le báyìí ó máa ó máa ó máa tutù bí omi tẹ̀tẹ̀ ni ilé ẹ̀bí ọgbà ẹni tó ń gbé lẹ́wọ̀n tó lóun gbé nu ilé ló fún mi mọ nǹkan tí mo ṣe fún yín tán tán tán tán ń wo Hello, I study I want to kẹ́ study all the bad people are moving around they busy torturing me studying me orí yín ti burú i want to move out of this house kì í ṣe pé bóyá torí nǹkan sit down there sit down there wọ́n my máa monitor you you ẹ ṣe sit down there who are you to be telling me to sit down somewhere to who ta àti anybody tó bá tún concern ni o ẹni tó bá ti ń yọ mí lẹ́nu tí mi ò mọ̀ àti tí mi ò mọ̀ gbogbo yín àti ìpè tí n bá ṣe fún wa sí òyìn kí rẹ̀ náà kí báàṣì míì kó lọ bá yín kí part of the batch kó lọ bá gbogbo yín. ẹnìkan máa sọ pé nísìnyí mi ṣe burúkú fún ẹ o what of the genesis of the the, the problem are you not the genesis? lófo. aṣọ mẹ́sẹ̀jù ta nìyá ẹ̀ àbò fẹ́ ṣòfò ẹ̀mí ni ṣó fẹ́ ṣòfò sọnù ni ọmọọṣẹ́ àwọn terrorist ìyá wèrè. ọ̀lẹ alágbára òkùnkùn wọn gbogbo ara lé wọn á bẹ̀ sí ẹ tí bá ti bẹ̀ wọ́n sí ẹ tán wọ́n máa ní ẹ just forgive them. anyway i'm going for now see you guys again gbogbo ìpàdé tá a pè lórí mi lórí facebook tó jẹ́ ti bí ìtàbá láti òní lọ àwọn tó pè pàdé náà kíkú pa wọ́n dànù ní pípàdé ibi lórí ọmọ mi kíkú pa dànù Canadian government American government nothing even must happen to me Wasiu that came to Canada he came for a mission he's a work I mean he's working for the he's working for terrorists he's a terrorist for real uh-huh. so nothing even must happen to me and my daughter okay and the people they are paid in this area uh-huh. so the reason why they are paying them kí má tẹ̀ lọ ṣe ọ̀yàn lẹ̀ we don't know so the, we are not evil so evil treat and study evil don't study me i'm not evil mm-hmm. so ìyẹn bó ṣe jẹ́ in your burúkú èèyàn rádaràda láyé budget.